òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè lágbàlagbà jòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè lágbàlagbà jòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ sòtítọ́ nítorí léde lèkè sòtítọ́. òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ ká sòtítọ́ lóhun tá a bá dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o sòtítọ́. sòtítọ́ òtítọ́ òtítọ́ nítorí léde lèkè òtítọ́ òtítọ́ nítorí léde lèkè àgbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ nítorí lédè lékè ṣòtítọ́. aya ṣòtítọ́ ò ní ilé ọkọ rẹ̀. má ṣe báwọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ò ba ìwà rere jẹ́. pray báyìí for God's sake ẹ eh, kí ló ṣẹlẹ̀ kí ni mo ti ń fẹ́ ṣe bí bàbá I don't understand. Ah. Hello. I'm ah, sorry, ṣé kò sí? Ah, anyway mo ń lọ lórí bike ni mo kọ rí i pé ó rà ń gbé mọ́tò yín takú mo dẹ̀ rí pé obìnrin ni mo àwòbẹ́yà mo lè ràn yín lọ́wọ́. no no no it's fine thank you very much mo need the help yín kò sí nǹkan tó ṣẹlẹ̀ lára mọ́tò tí mo mọ̀ ń pa ìṣẹ́ gbọ́ thank you. Eh, obìnrin ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ tó lè dàbí àwa let me just help you bóyá mo lè bá yín yẹ̀ wò mo ní ẹ̀bùn ẹ̀gbọ́n kò sí nǹkan tí ó wà lára mọ́tò tí ń lè ṣe. okay if you insist Uh, yeah ó kàn ṣàdédé dúró ni i don't understand okay. the key is here. Where's the key? careful no no no no ko yeah ko start at all ko start now at all ko start. careful ẹ wá wá ń bẹ̀ yẹn Um, Mama. Okay, okay. wow, yeah, it's start. Thank you very much. <laughs> Thank you. mo sọ fún mi mo ní kò sí nǹkan tí mi ò lè yẹ̀wò lára mọ́tò ọlọ́run kò fún mi lẹ́bùn ẹ̀. wíìlì wọn mi ò mọ̀ pé ẹ ti ẹ̀ lè ṣerú nǹkan báyìí fún mi àtọ̀ oh thank you very much mo really appreciate ẹ jẹ́ kí n oh thank you. Ah, no no no no no ẹ máa. no no no no no hey, hold on. ewu ah, mo wa cashless ẹ̀gbọ́n bá manage eléyìí thank you very much ẹ ṣé gan. nǹkan tí èmi ṣe fún yín mo kàn ṣe fọlọ́run wow. Oh, ní ìdánwò <laughs> oh. thank you very much We really appreciate Um, share mind kí n gba nọ́mbà yín dẹ̀ máa lè you can appreciate in tẹ́ yeah yeah um, fine fine. okay let me give you mine. okay. yeah thank you oh yeah A dá so Malay, lè Malay. okay i'm doing that already. yeah okay thank you very much. so i take care right. yeah thank yeah, you. yeah i like your okay. Thank you. Thank you. Thank you very much. àbí kí n gbé yín débi tẹ́ ẹ lọ ni. all right. dáàdì hmm, tẹ bá rí ojú tí mo kọ́kọ́ fi wo gáà yẹn bó ṣe bọ́lẹ̀ lórí bike mi ò tiẹ̀ mọ̀ pẹ́ni tó lè padà help mi ni. Ma. Ṣé ní nǹkan tí mo máa sọ fún yín gbogbo ìgbà nìyẹn? Kó máa wo èèyàn, kó máa fojú tẹ́ńbẹ́lú èèyàn. Nígbà ní irú ìdí, irú ìṣe, kò lè wúlò fún mi. Òun kọ́ nìyẹn. Ṣé ni ẹ̀kọ́ ló wá end láti wá jẹ́ bí angel sí tó wúlò fún mi? Mọ́mì, ẹ mọ̀ pé àwọn guys yẹn náà kò yẹ kí wọn máa fojú ilẹ̀ fún wọn gbà mí ọ̀tọ̀ ni nǹkan tó máa bá wa ọ̀tọ̀ ni nǹkan tó máa máa rán kiri. iye òwò á ní kí wọn náà máa lè jù kiri ọ àbí yóò mọ pé tá a bá dijú tá a ní kí ẹni burúkú kọjá títí tẹni rẹ máa fi kọjá èèyàn nímọ̀. báwo ló ṣe fẹ́ bẹni tó fẹ́ help tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan lejú náà ń ṣe kíní káàkiri tí èèyàn bá súnmọ́ èèyàn ò lè mọ bí èèyàn ṣe jẹ́ ẹ̀ tó. òótọ́ lẹ sọ náà because tẹ bá tiẹ̀ mo tún wò pé báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni mo ṣe fẹ́ kúrò ń bí òun lọ́lọ́run kàn án sí mi láti help mi ní moment yẹn. kásá ti ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ àti dúpẹ́ look at that now wá wo ohun tó wá ṣe it's okay. but tí mi ò bá rí ní moment yẹn ṣebí màá kàn pé yẹn máa bá mi send mẹkáníìkì yìí ni kò sí nǹkan tó ṣe tó special náà nà. aláyọ̀ ló ti bàjẹ́ ó wọ́n bàjẹ́ o ẹlẹ́dàá mi ṣe o ibikíbi tó mọ ọkùnrin náà wà á wá lànà olórí ò ní jìnnà sí i ó ṣe o. I still need I still need to meet him. Really? Oh yes mo láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Daddy. kò sí kékeré oore ṣe ah, ah. torí nǹkan tó ṣe yẹn ń sìn lẹ́ṣẹ̀ fẹ́ wa ẹ fẹ́ compensate fún nǹkan kékeré tó ṣe yẹn. Ah, láyé tí wọ́n ń kidnapping yàn. pẹ̀lú kidnapping gangan tó gbòde kan yìí. no no no aláti fẹ́ mi wò rí o. ok hmm. tẹ bá sọ bẹ́ẹ̀ èmi fẹ́ lọ freshen up ó ti rẹ̀ mí gan. all right mom. ní láti bọ́ bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ àsìkò tó wà yìí kò ń ṣàsìkò lejúlejú o mm. ah, eh, àsìkò tó yẹ kó máa owó ti yẹ kó yẹ. Ah, ah. o lè bá sọ ó lè máa gbọ́ ó tiẹ̀ ti gbọ́ ni hmm. torí pé mi ló jọ. ìwọ ìwọ ló jọ ìwọ ìwọ ló jọ ìwọ ló jọ. tàbá yọwọ́ lejúlejú tẹ fi jọra yín gbogbo ohun tó kù èmi ló jọ. <laughs> ebi ti dé o. ní ìfẹ́ náà àti bí ìgbà wo lè máa ṣe tán sí. èmi kò ṣe tán èmi kò ṣe tán díẹ̀ náà lọ. bẹ́ẹ̀ mo mọ pé irú ìgbà báyìí mi ò máa ń láì mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé ká kọ́kọ́ lọ síbi tèmi lọ bàbá ṣe tán bẹ́ẹ̀ àwa ṣe run onínú ó kọ́ nínú ipẹ́ ń pẹ́ náà. she's almost done. ta náà almost done ilé tí mo ṣe dọ́kàn ṣe dọ́kàn ṣe dọ́kàn ṣe. tell me you are not liking it. Tunji stop now. ṣé máa ní kí n stop bí mo stop nínú ipẹ́ náà. ìgbà wo la ti dé báyìí they almost done. almost done ẹ ti ń lo two three hours ò bá tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ lọ síbi tí mo fẹ́ lọ náà abádẹ́ ti ṣe tó ń bẹ̀ wá padà wá síbi ìgbà oh no ṣáà ni o fẹ́ wá o fẹ́ wá o fẹ́ wá. Today you're complaining too much you're complaining too much what is it with you now. Hey? Eh? there is taking time that's what I'm saying it's taking time. see I don't I don't like I don't like the way you are complaining we are outside ah but you is nagging. you who is not understanding simple thing okay mo ní pé ká kọ́kọ́ lọ síbi tí mo lọ tá ṣe tán a wá ṣe rẹ̀ o ní no níṣẹ́ mo tún ọ̀fà yẹn sí pé jẹ́ kí n lọ tí bá dẹ̀ débẹ̀ máa padà wá gbẹ̀ o tún nínú kí ló fẹ́ kí o kò jókòó síbí by for nothing think about it now. jẹ́ kí n sọ̀kan fún ẹ sórí tó bá ti fi lè lọ bó ṣe lọ yẹn ó ní bámi tó máa fi padà wá o màá ti lọ in short má má má yẹ kí n bí mi o. kí ló ń bí ẹnu sí kí ni mo ti sọ tó ń bí ẹnu this is common understanding nìkíní jẹ́ kí n kọ́kọ́ lọ sí tèmi lọ òògbà òkè ní ìsìn òtún wáyé báyìí jẹ́ kí n dẹ̀ lọ kí n padà wá píkẹ́ ó dẹ̀ di àwọn. isn't it that is not understanding you or you not understanding me. how am I not mi sílẹ̀ i'm not see i'm not doing anything again efirin mi sílẹ̀ ẹ má yà mọ́ i'm leaving this place. ṣé jẹ́ please. àti kí ló ṣẹlẹ̀. kí wọ́n sọ bá ṣe máa ríra náà. ewo guy yìí ó bó ṣe cute wọ́n sì ṣe kàró ìṣòwò lọ́wọ́ ilé máa fà ìjìbá mi ò lè tinú ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. so cute. ok wọ́n náà fẹ́ rí mi tẹ́lẹ̀. ẹ tó bá sọ mi lè mọ̀ náà. yẹ jẹ́ kí n pẹ́ padà. hello. hi. How are you? How are you? yes now babes. Shall tí mo sọ pé help me, let tí mọ́tò mi break down yeah. Oh, to sọ pé wọ́n fún ó fún wọn lówó wọn gbà lọ́wọ́ ẹ̀. Yes, gbogbo owó lọ́wọ́ mi oh, Nice meeting you. Hi guys, hi. Hey, wow. Uh-uh. Yeah. Kí ló dé náà? Mo ní pé kò pè mí lọ́jọ́ yẹn ò pè mí. Mi wà bóyá dáì nọ́mbà mi lọ́jọ́ yẹn mi ò mọ̀ pé kò save náà. Ẹ̀yà Emi ti se yẹn mo ti kúrò lórí ẹ̀ so mo busy uh-uh. pẹ̀lú àwọn nǹkan ni that's why. So okay, me, they really like my disturb you. Call me when you get home, eh? Okay, oh, I'll. Never mind. Let me have your number. So màá lè pè fún mi tí mo kò ní pè mí. Mm. Kò ní pè. Ó bẹ́tà. Wo irú èèyàn báyìí ó ṣàn wọ̀. Àwọn tó máa ṣoore fún yàn tí wọ́n dẹ̀ ní dúró tì. Ẹ gbà. Ó ti gba nọ́mbà wọn Wow. Okay. All right, bless you. All right, All right Bye. bye. bye. Òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè lágbàlagbà ju òtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́. òtítọ́. ayé. Oh, babe kí ló dé o kàn wá avoid mi láti jọjọ ẹ ní tí bá pè é o rí pé kò sí mi ní kí ló dé tó lẹ́nu mo ṣe send message yẹn kó wà urgent talk to me what's wrong. mo wá avoid ẹni. why. but kí ló wà mí fún. kí ló mean máa wá ẹ̀ náà ṣe bí girlfriend mi nìyẹn kí ló dé tí mi ṣe ní wá ẹ̀. what for. relax too much you complain about little things. mo ò dey ní strength fún tó bá ṣe kó sórí pé wà urgent mi ò rédè láti rí ẹ. what are you saying? what are you saying? kò ń kọ̀rọ̀ ẹ̀tẹ̀ náà ni àwọn nǹkan tí o ṣe ni mò ń kọ̀rọ̀ ẹ̀tẹ̀ kò ṣe pé mò nag i'm not nagging i'm just correcting you that's all. do you know the amount at which you nag sometimes and i don't have strength for that kind of a thing mo ò ní agbára láti máa bẹ máa pariwo mo ò ní agbára láti máa jẹ́ kó máa complain lé lórí all the time see please kì í ṣe ìwọ náà wò ó ṣe pé mo bímọ kan rí síbi kan tẹ́lẹ̀ kábà ní bóyá mo máa kú sọ́dọ̀ ẹ̀ ṣó dìgbà tó bá yọ ẹ̀mí lọ́fun àbí tó bá yọ ọ̀fun ni i don't even know how to put it i don't understand. don't say that ó sì kọ́ tó rán mi ní ọkùnrin correct obìnrin it's normal nítorí ẹbí náà nìyẹn ṣé wàá take a personal bẹ́ẹ̀. i'm not even in for that today. Hmm? gbọ́ mi gẹ́lẹ́ tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ ni mo rí ẹlòmíì ìwọ ló fàyè lẹ ìwọ ló mọyì ó mọyì nǹkan tó ní ọ̀ntì tó lùzẹ. mo lùzẹ a mo ṣe lùzẹ what are you saying pé ẹlòmíì orí ẹlòmíì orí ẹlòmíì ó ṣe máa rẹ ẹlòmíì wọ́n lè ṣe máa rẹ lòmíì how many weeks tó kúrò lọ́dọ̀ mi ló ti rẹ lòmíì. what do you mean. ṣé tó yẹ rẹ lòmíì fast fast nìyẹn ni pé mo kọ̀ correct ẹ lásán. ìwọ ló value nǹkan tó ní òtìgbà tó lùzẹ̀. See, my dear, I do have that strength. I do have that power to start nagging again. Okay, okay, babe. Um, check her, check her settle. Okay, check her settle. I'm sorry. There is no amendment anywhere anymore. I am tired. I can't continue nagging all the time. You complain too much. You complain about unnecessary things. You complain about little things that, that can always <laughs> pisses me off too. And I don't want it. See, eh? torí pé olówó urgent ni mo ṣe wá báyìí o can I just take my leave and yes or no mo ti lọ be good. Mm. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè lágbàlagbà ju òtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní eh. gborílẹ̀-èdè lékè òtítọ́. òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè lágbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè ṣòtítọ́. òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ ká jò òtítọ́ lòun tá bá dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀lẹ́gẹ̀ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀lẹ́gẹ̀ lágbàlagbà ṣòtítọ́ ó máa fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀lẹ́gẹ̀ ṣòtítọ́. aya ṣòtítọ́ ò ní ilé ọkọ rẹ̀. má ṣe báwọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ò ó ba ìwà rere jẹ́. má ṣe ṣìnà nílé ọkọ o ìwà tí ó dáa ni. òtítọ́ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀ẹ́lẹ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè lágbàlagbà ṣòtítọ́ kó máa fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè ṣòtítọ́. ìdílé tó bá tòrò òtítọ́ yẹn ló dẹjọba. ìdílé tó ti dàrú òtítọ́ yẹn ló sọnù òtítọ́. Eh, òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè lágbàlagbà ṣe òtítọ́ ó máa fi rọ́mọ tẹ̀lé mọ́. hello tètè ẹ mú ti wà lórí báyìí already ẹ bisẹ́ púpọ̀ ṣọlá ẹ mú wa òkè púpọ̀ ṣọlá tó bá ti yà sápá ráìtẹ̀ apá ọ̀tún àbí jọ tètè tètè mò ń ok ok máa rí mi the next two minutes ń sìn máa rí mi bẹ̀ bẹ́ẹ̀ ni. ok máa bọ̀ ń sìn sí sí sí kó wá gbé mọ́tò yìí lórí mi kò kò yé mi kan tó fẹ́ kí iṣẹ́ sì ò yé mi. ẹ má bínú ẹ má bínú mo lọ gbé mọ́tò fún kọ́sọ́mà nínú irinṣẹ́ tí mo lọ tí mo kó dání lọ síbẹ̀ ó wà lọ́wọ́ mi bíbá. ẹ má bínú ẹ rí mi just two all right. òtítọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè àgbàlagbà ṣòtítọ́ ó máa fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè ṣòtítọ́. ìdílé tó bá tòrò òtítọ́ yẹn ló dẹjọba. sílé tó ti dàrú òtítọ́ yẹn ló sọnù ẹ̀ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè. ọ̀fọ̀ náà ẹ gbogbo yé mi náà ó kọ̀ takú náà ni ẹ ẹ ah, mo jẹ́ ń kánjú báyìí mo níbi tí mò ń lọ ok ok ọmọ kan yẹn màá tẹ̀lé báyìí màá lọ èló ni owó tó fẹ́ fún. five hundred ń fẹ́ fún. five hundred ok máa wọrí máa sọ gbogbo ẹ̀ jọ tètè ṣe mọ́tò ìgbógun abamílẹ̀ ṣùgbọ́n. ẹ má wọrí ẹ má wọrí àwọn ìtàkùn. ok jẹ́ kí rush ọ̀kadà let's go let's go let's go tètè ah ó yá. láìpẹ́ o. o <laughs> ṣáà lè sọ fún mi pé o enjoy náà rẹ <laughs> náà. Are you sure? Very sure. So, nǹkan tí mò ń rò lélẹ̀, mò ń wò pé ká ṣì jáde sí i, you know mean, tea really wow, okay, that I mean, because I want you to enjoy yourself very well. Òtítọ́ yẹn ló sọnù, òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè àgbàlagbà ìṣó ti tọ́. Mm. babe jẹ́ ká máa lọ. Ah. èwo ni jẹ́ ká máa lọ let me kiss you. jẹ́ jẹ́ jẹ́ jẹ́ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ sẹ́ ah mo dáràn ìwọ́là ṣe ṣe báwo lè ṣe ah mo dáràn my phone my phone my phone jẹ́ jẹ́ hello sir hello hello bro hello hello hello please help hello jẹ́ mo dáràn o no le dagbe there's so much can you come help me ejo ejo ejo ẹsẹ̀ jẹ́ mi le dagbe mi le dagbe ejo ejo mi le dagbe jẹ́ the bike man it's gone it's not gone it's not gone jẹ́ jẹ́ someone help me please someone help me jẹ́. ọmọ sílẹ̀ ẹgbẹ́ sí tẹ́yọ̀ pẹ̀lẹ́ jẹ́ mi gbé ni ta ẹyin ìka apààyàn ìka apààyàn fi sílẹ̀ ẹni sùúrù ẹni sùúrù máa jáde wá ìka ni wọ́n apààyàn wọ́n sì ní àtọmọ sílẹ̀ látọjọ́ ẹ̀ wọn sọ fún kẹ́lẹ́ pẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ mi gbé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ mi gbé ìka ẹ̀ẹ́dẹ̀ What's this nonsense? Kí ló dé? Kí ló dé tẹ wá sínú ilé what for kí la ṣe fún yín ṣé bá ti wá bá yín nílé àbí ẹni ẹ̀fọ́ wa ní kóòtù ọlọ́run so why come here. nígbà yẹn náà à ń kọ́ ẹ̀rọ ọ̀dàdà mi ò lè já ọ ṣùgbọ́n mo láàbùrò tó gbójú tẹ̀tí gbọ́ ẹ̀rọ fún ọlágbá mi lójú. mo láàbùrò tó gbójú ìkànnì ẹgbẹ́ yẹn wà jẹ ẹgbẹ́ yẹn wà jẹ. kí ló kí ló fariwo. no ẹ̀dùn náà kí ló ìkà ni. ẹ wọnú ilé onílé ẹ ń pariwo báyìí ṣé àjẹbí ni tí a ní kí wọ́n ṣí géètì fún ìkẹ́ wọlé. ìgbà náà wọn kọ. ṣé ò lẹ́kọ̀ọ́ ni. àwa sílé yín àwa bẹ̀ yín àtúbà ṣe gbogbo ẹ̀ ẹ dáríjì wá ẹlẹ́ẹ̀fà wá sí kóòtù olúwa ọmọ tó sáyún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé mọ̀ ọ́n mọ̀ ṣe é mhm. kábàá ní pé deliberately ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ abẹ̀yìn ẹlẹ́fà wá sí kóòtù àwa dẹ̀ wá wòye òkè rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká invite yín ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ mo wá ní kán ṣí gate fún yín ẹ wọnú compound ẹ tún wọnú sitting room mi ẹ bẹ̀rẹ̀ ariwo tí mi ò bá jẹ́ kí wọ́n ṣí gate fún yín ṣe lè wọnú compound mi talk less of the sitting room. ṣùgbọ́n àdúgbò àdẹ́bà wà dá sí. Uh, it's okay it's okay it's okay. ibi tí ilẹ̀ bọ́lá understand me wọ́n. Um, Sá. Kí ló lé? Kí ló lé? Ìjọ ṣé mo kàwé? Five million naira. Ẹ fún mi. Ẹ ṣé o, iná ò ní tọwọ́ yín o. Ẹ ṣé ọlọ́wọ́ yín á máa ròkè. Jẹ́ ká lọ. Jẹ́ ká lọ. Owó ní ìsìn. àwọn am late. láìkí gbogbo eléyìí tó ń ṣe eléyìí ò ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ṣó mọ̀ yìí pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí ọlọ́run ó kàn fi ṣe ìdánwò fún ẹ ni àdọ́tọ̀run ni ká máa gbàdúrà ká má rí tí ó ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò jù báyìí lọ ni àìmọye èèyàn tírú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí tó jẹ́ pé inú kòtò náà ti máa padà bára wọn but ọlọ́run fún ẹ ní grace ó fún ẹ ní second chance second chance to live ah, so ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ní. Kẹ́mi Kẹ́mi you don't understand. Baby I understand. No understand. Èmi èmi tí mo pè ní ọmọkùnrin àwọn ayé ọkọ lára mi. Imagine. I'm going to be here for how long? I don't know. No, baby. I don't know. How long am I going to be like this? No, no. baby, you're not going to be here forever. Eh? Obukini, ìgbà díẹ̀ ni. It's just temporary. I'm telling you. Temporary, temporary. Baby, ah. ah. it's okay. It's okay. Hmm? It's okay. Should hmm? we gbogbo ilé tó ń ṣe? Bí ìgbà tó dákú nǹkan tó ń ah. Yeah, come in. Ibi tí ó tún yọ lọ. Hmm? It's okay. Báwo ni Àwọn màmá àti dáàdì kan báyìí tán wá ní dọ́tí ẹdí láti hospital. Àmọ́ ni wọ́n béèrè yìí. Wọ́n wà àtàlẹ̀ wọ́n ní wọ́n wà àtàlẹ̀ wọ́n ní kí sáré wá sọ fún yín náà kó tó di pé wọ́n wọlé. Ìyá àti bàbá. Báwo náà ṣe rí? ẹ àwọn ọmọ mi kan tí wọn wá ń jọ tí wọn láti ọsibítù láàyè kópa ó dà wọn dúdú ọkọ wọn dúdú ìyá kópa ṣé kò ń ṣe um, ṣé kò ń ṣe mọ́mì ìtùnú nìyẹn. èmi náà fi so bọ́mọ ti sọ fún wọn pé kọ́ máa wọrí pé mo ti dáríjì wọn wọn ní láti wá. ohun kan lọ lọ sọ fún ọ pé kọ́ máa wọrí pé kọ́ máa lọ pé ó ń rest lọ́wọ́. wọn kì í sọ fún ọ pé mò sùn lọ́wọ́. báwo kò kí lè. mo kàn tó máa sọ fún wọn. ẹ máa sọ fún wọn pé ẹnì máa lọ pé ah ẹ sọrí ah. ẹ ń sùn lọ́wọ́. sọ pé sọ pé ń rest lọ́wọ́ ń rest that's all. káwọn máa lọ fi ní sísè sọ pé mo ní bí mo rest lọ́wọ́ bá mi explain fún mi. ó kẹlẹ. jọ ṣé ojú kì ṣọ̀nà fún ẹni ṣé gbogbo ọjọ́ lọ́dún lọ́dọ̀ tiẹ̀ ni ah, ṣé pẹ̀lú situation tó wà lẹ̀ ṣó yẹ kó tiẹ̀ máa tún fẹ́ anything kó máa fi dàpọ̀ rárá now tó bá ti désàlẹ̀ sọ fún wọn wípé ah ọ̀gá wọn ń rẹ́sì lọ́wọ́ simple. ẹ gbọ́ tí bá ní wọ́n rẹ́sì lọ táwọn bá sọ pé peace ṣe ń kọ́ ṣé kò ní di rest and peace. get out. Ah. ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ní kò ń ọlọ́run àti dáàdì mi ni wíìzì ilẹ̀ bá ti kí mi ń sìn torí gáà ọlọ́kadà yẹn òun ò tiẹ̀ lẹ́mìí rárá ó kú instantly ah! but the other guy wọ́n ti ẹ̀ṣẹ̀ ní stasha ó ṣì huge díẹ̀ bọ́ ẹsẹ̀ méjèèjì ló kọ́. Ah! àwọn ò mọ̀ pé nǹkan tó pọ̀ tó yẹn ni o so báwo lè ṣe wá ṣe é sìn ṣé wọ́n bẹ fa kéèsì. kéèsì kẹ wọn bá mi fa kéèsì ọ̀rọ̀ because dáàdì mi ti settle everybody sori family ọlọ́kadà yẹn dáàdì mi ti fún wọn lówó but the other guy yẹn kú pé òun wà okay on his own pé òun ní ìdówó wà ṣé wọ́n mọ̀ pé nǹkan tí owó bá ṣe tí ilẹ̀ ló ń gbé ni. sori bàbá tí ò gbowó yẹn ó dàbí pé ìyá ló fẹ́ bá a kó á dẹ̀ gbowó á dẹ̀ move on oníranù ẹ̀ tún ṣakọ. wo problem ti ẹni ẹ jàre yeah back to our discussion kí ni plan yín kí lẹ ti plan. ah a ti plan o but event plan. ò gbé kàn. Mm. Mm-hmm. ẹ ti plan lóòótọ́ ẹ̀dẹ̀ ti plan. no nọ́mbà ò tún lọ mọ́ ìgbà tó tún yá. o lọ so ká wà another event planner tó máa wá ṣe gbogbo ẹ̀ bá ṣe máa gbé ní on everything ọ̀ká fi dá kọ́sítà bá ní ká máa a bàrà àmà waste time gbogbo ẹ̀dẹ̀ ló máa ń sọ pé gbogbo nǹkan obìnrin. má fi falẹ̀. ọlọ́run dẹ̀ ti fi rọ̀ wá lọ́rùn sí event planner ló wá bá wa ṣe everything. better better better. so back to your former discussion mo ní kí n padà sórí ẹ̀. family yẹn tó sọ pé wọn ò gbowó yẹn. ẹ̀yin dàgbà. tí wọn bá gbowó máa advice pé my own opinion do pé bóyá kí ẹ lọ máa check wọn lẹ́kọ̀ọ́ at least àwọn yorùbá máa ń sọ pé àjò ju owó lọ so bóyá kẹ́kọ̀ọ́ máa check wọn ní bóyá ní àwọn àjò. ó ti wo yorùbá fi orí ẹ ti pa ìwo ni àjòjò owó lọ wọ́n fún lówó kò gbà so kí ni àjò gan fẹ́ dà wo gbìyànjú sí tẹ́pẹ́ kò ń ṣe ọ̀rọ̀ gidi kan ó ṣì ń sọ̀rọ̀ event planner o tí conclude o ti padà sí flashback wo mọ nǹkan tẹ̀mí sọ ṣé white ta fẹ́ wọ̀ yẹn náà la ṣe máa wọ̀. Baby, yeah. so enjoy your Yeah. Thank you. Thank you. Mm -hmm. ah baby obama tiẹ̀ tí wàá bọ́dà rẹ̀ ìbá ti wá ṣe. yes sir. thank you. Mm. Sweetie. Yeah. Lucia, are you fine? Yeah, I'm, I'm fine. Ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ni. Go straight to it now. I'm sorry. Mm, you know, I'm scared somehow. I don't know how to go about it you're scared. What can that be? Okay, don't be scared, okay? Talk to me, right? I'm your man. I'm so shook. Okay. Yeah, I'm listening. Um, actually, only um, business kan tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti àjọ discuss mm-hmm. um, On the ní business yẹn pé téèyàn bá ní owó lọ́wọ́ láti fi invest sínú ẹ̀ pé ó máa ń ní profit tó pọ̀ lórí kan ọmọ àwọn àbáyà táwọn obìnrin máa ń wọ̀ nsìn tó máa ń fà yẹn àbáyà búbú lóríṣiríṣi so wọ́n ní àti Dubai náà ti máa ń rà pé tí o bá rówó tó bá rí rà báyẹn kankan but I don't know. I don't I don't really want to disturb you because of your conduct. <coughs> I, I don't share no. Ken, what what are you talking about? What condition? Come on now, it's a ló issue, ṣùgbọ́n ṣe bank account Yeah, just no, stop. No, no. I don't. I, I don't want to inconvenience you. I said stop. Okay sọ fún mi èló gangan ni owó yìí. Um, actually wọ́n ní tí n bá tẹ̀ bí a ti bá ti bá tiraka tí mo rí bíi three million naira pé at least ó yẹ kí n lè rajà gidi. three million. Hmm. so ṣọ́ọ̀pù three million ẹ̀ ti tó. Um, sure. okay okay má tẹ̀ yìí tó bá tó tí ò bá tó èmi máa fún ẹ ní five million naira. What? Yes. two by that way, you can come back for more. Okay? I, I, I. Are you for real? Yes, yes, yes. Anything for you. Oh, thank you. Thank you. Thank you. Easy, easy, my leg. <laughs> Thank you. Thank you. <laughs> Okay, Mama, ma transfer ṣe ti bàtí wọlé. Okay. Bá mi get the. phone, mi àbí kí n phone me. fóònù No no fóònù wa ìbàlẹ̀ bá mi get the ẹ̀mí tó ti bá wọlé ìsìn Okay okay okay. Just transfer it. okay, I will do that anyway. yeah, yeah, oh, oh, oh, yeah, yeah, oh, oh, oh, oh yeah. ṣọlá mo ti sọ fún ẹ times without number pé tó bá ti dìgbà tí màá má rí lọ́kùnrin kankan máa tó ṣe mi láṣọ and you are insisting. You need to think about it very well. ní sẹ́ńtúrì tàwa ṣe ṣọ́ọ̀bù yẹn máa work. Why not? kí ló tí kò lè work? tó bá love mi wàá fẹ́ mi pẹ̀lú gbogbo nǹkan tí bá fẹ́ ni now. See, I love you and you know it. But kí ni yìí, a ah, ní láti dúró dọ́jọ́ wedding kí la fẹ́ dúró tọ́jọ́ wedding for. of course a ṣe máa ṣe wedding but jẹ́ ká ṣe kínní lẹ́ẹ̀kan náà ó máa jẹ́ kí ọgbọ́n máa matured more. really. yes. no mi ò rò pé nǹkan tó kàn sí ni. a fẹ́ ṣe lọ́jọ́ wedding àtàwọn àṣẹ lónìí kò sí nǹkan kan tó lè ń bẹ náà ẹ jẹ́ kí n já kínní lẹ́ẹ̀kan náà ó dẹ̀ máa enjoy it I promise you you will enjoy it and you will not regret it. ṣọlá jẹ́ kó dùn ẹ̀ rárá ọlọ́run. ṣọlá o bó ṣe ń smile wọn nǹkan tí mo rò pé ó kù tó máa ṣe ń sìn ni bí àwọn parent ẹ ṣe máa mọ àwọn parent mi a dẹ̀ máa ṣe introduction then after that a máa wed then tá bá ti wed tán i think we're good. we're good Then máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe ń gbà yẹn àbí. yes èmi lèmi fẹ́ ṣe. understand but òǹfà kan wà lára kínní tó jẹ́ pé ó máa ń dùn mọ́yàn ó máa ń jẹ́ kíyàn kanjú òǹfà yẹn gangan ni let me just do this thing go oh, you know kò disturb gbogbo introduction fine of course i'm ready àti wedding tá a máa padà ṣe but òun fa tó wà lára kínní iná ni let's jẹ́ ká ṣí kínní. no no no no no no no ṣọlá i'm not in for all this. jẹ́ mo lọ lé. you're not in for all this ọmọ ilé kí n. n tó kàn fún. ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo ilé ìdáná. ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo ilé ìdáná. Taking it easy, ni yìí sílẹ̀ at least ọ̀fẹ́ lọ́lọ́run fún for ah, ṣé ìdàkà ní kọ́ lọ yọ pẹlẹbẹ kó fún un bọ̀ ó sì lè change mind. Eh, babe babe. kí ni mo rí yìí. lédi yìí fẹ́ after nǹkan tó ṣe fún mi ayé mà níkà o. Lawyer buddy, ẹ jọ ẹ rí as soon as possible it is very urgent. jáyà àti pàjáwìrì. ẹ má bínú ẹ má bínú mo kọ need advice yẹn ah, that's okay èmi ni máa bẹ̀yìn bí kẹ́ má bínú because ìgbàgbé uh, láti kí yín. Ah, ẹ káàsọ <laughs> ẹ káàsọ lọ́yà. báwo la rí. ẹ mo fine. So, um, let's uh, let's go straight to yeah. business. Yeah. Um, just a moment. I will picture you. She and mọ ẹni tó wà Ah, mo mọ lady yìí náà ṣebí lady tó fi mọ́tò gbà yẹn. yes. Ah. she's getting married soon. yes. Um, ṣe fẹ́ sù ẹ́. Um, ibi tá à ń lọ gangan nìyẹn mi ò sọ ẹ torí tí bá ṣe yẹn àwọn kóòtù ò ní fún mi kan tí mo fẹ́ gangan àníkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kó wà pẹ̀lú mi for the next six months at least yes torí mo fẹ́ kó mọ ọ̀kọ́ tèmi náà fi kó fojú ara ẹ̀ bí nǹkan tó dà sí mi lágbàdà kóun náà rí fúnra ẹ̀. but um, èmi ò ní advice yẹn kí ẹ take laws into your hands because if you do that trust me kidnapping my child. you. lawyer don't care You care anything tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ìkọ́ tí mo fẹ́ nìyẹn ṣebí nǹkan tó ọmọ yẹn ṣe fún mi let me tell you lawyer ṣebí sometimes success is not built on success sometimes it's built on frustration or catastrophe i don't care. Ajo. Hmm. ẹ máa ń sọ̀rọ̀ náà because um, òkú tó wúwo yìí tabaníkà wà lò ibi tó máa já sí òní dára. Oh, nínú advice ni wípé there are many ways many ways tí a lè gbà ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe tí ò dé ní mú palára dání rárá. Are you sure? Yeah, I'm very very sure. Reason ni wípé if you try it they don't care about your situation. This is law and àwọn human rights wọ́n lè dìde sọ̀rọ̀ ẹ̀ kọ́ dẹ̀ lọ fẹ́ lójú bí a ṣe lérò èmi ò bá ní wípé um, if you don't mind bí a kan involve lawyer ẹ̀ tá a bá involve lawyer ẹ̀ I mean this is the plan. Never! like tí ikú mi. lọ gbé ilé idiot yẹn that riff rat nítorí pé wọ́n ṣèṣì fi mọ́tò kan lẹ́sẹ̀. no hey, <laughs> hey, just hold on woman. Hey, look here mi ò kì í ṣe kúrúùtù kúrúùtù ni wọ́n máa ń bá sọ̀rọ̀ ẹ̀ tí ò mọ ọ̀tún yàtọ̀ sósì àmín ṣé tí ó bá tiẹ̀ máa ṣerú ẹ̀ ṣé kóòtù kóòtù sírú ẹ̀ ẹ kájọ kájọ lọ sí kóòtù kájọ lọ fẹ́ẹ̀sẹ̀ káwọn obì tí yóò máa já sí never will I allow such to happen mi ò nígbà má bá mi sọ kátikáti yẹn mọ́ torí kiri. sọ́rí ọ̀rọ̀ tó wà lè mo fẹ́ kí gbogbo wa pàápàá jùlọ sá ẹ̀yìn jẹ́jẹ́ ká farabalẹ̀ ká fi yanjú ẹ̀ o èyí náà mú ẹgbẹ́ kò sí bó ṣe máa pè é ajá o tọ́ ni pé kòkó ká fi sí kò dẹ̀ ń wọ́n káwa ló ọ́fà tó fún wa náà ẹ má bínú o èmi ò rí bẹ́ẹ̀ ní bó bá dùn. He hasn't really said anything complicated. Really? And he hasn't really said anything tí etí ò gbúdọ̀ bọ̀. Ilé ìṣòro dájú ti ń kẹ̀. Okay. Eh, like he rightly said, sir, consider your ambition because <laughs> àgékù ejò ni o ó ti sọ fún wa wípé he will do everything humanly possible tá a bá jẹ́ kọ́ ọmọ ìwà ló six months lọ́dọ̀ to tarnish your image èmi lè rí agbègbè wàhálà ìwọ́fẹ́ come to think of it ọmọ ìpọ́nmọ́ ní oṣù ọmọ olùṣínà mọ́fò àtòun àti representative rẹ̀ wọ́n ti kọ̀ǹda taking signed yes. sealed yeah. even wọ́n ní wípé kó wá sọ́dọ̀ òun táǹtà bá farabalẹ̀ táwọn náà bá fi ojú àgbà wò á rí pé well lóòótọ́ àwa náà ká ṣègèrè díẹ̀ we did something not so good láti jọ incident ti ṣẹlẹ̀. lórí kíni. we didn't check back on him take back lẹ́yìn tó lóun ti fi gbogbo nǹkan fọlọ́run ẹ kí ló tún fa checking back. ẹ bẹ̀rẹ̀ sí béèrè àlàáfíà now you can call him you call him twice daily kẹ́ má béèrè àlàáfíà ẹ mi yé òun ṣe problem. yes ma'am ṣe sọ pé gbogbo six months ẹ níjọ sùn yàrá. exactly ó ní pé mo ò ní sùn tòun then tí n bá fẹ́ jáde mo lè jáde at any time even tí n bá fẹ́ wá sílé mo lè wálé tí n bá fẹ́ lọ sọ́dọ̀ fiancé mi i can go okay. then a níjọ sùn pọ̀ a níjọ ṣe anything pọ̀. Oh, I think it's a case of feel my feel a bit of my pain. yes mom exactly yes. Please. <clears throat> hold it Surely, gbogbo nǹkan so sọ pàtàkì ló yé yeah my ambition no problem but as a father responsibility mi ò fẹ́ kí n fún ẹlòmíì lójú ayé mi kò sí wàhálà mo ẹni mi ò gbà o má jẹ́ kí n máa rò ó jẹ́ kí n lọ́ máa rò ó. ó ṣàkóso ìgbésọ̀ yẹn bẹ́ẹ̀ ni bá ta ní ìṣúná ìdí lórí ọ̀rọ̀ tí ò tó ó ní kọ̀ọ̀kan lè fẹ́tí láàrin ara wa o ó má jà sí ìgboro o ẹ̀rọ tí àmúṣe yẹn ẹ̀rẹ̀ ẹ̀rọ ti gbogbo àwọn opponents ní pé little loophole lọ́wọ́ o. Ah, mo ló gba èrò jẹ́ kí n ròó ẹ kí n rò ó. ọlọ́run àkọ́ wa mọ̀ ṣe. yes yes ẹ mọ bá pè yín time to time. èèyàn ṣàlè wá iwá. ah mo èmi ni mo lè wá mọ́ ọ. ní kíyàn máa bọ̀ kíyàn sorrow, oh sorrow. ah ah sọ nǹkan tó bá fẹ́ sọ ń sìn. ẹ imagine nǹkan tí guy request fún She ṣe ló sọ pé kí wọ́n máa gbé lọ́dọ̀ òun fún six months. six what? I swear to God good six months kí kò máa gbé lọ́dọ̀ I don't understand. wá kí ló ṣẹlẹ̀ gangan tó fi ní kó wá gbé lọ́dọ̀ òun ṣé fẹ́ lọ ṣe kọ́ọ̀sì I swear I don't know ibù dáàdi yarí kanlẹ̀ gan ni mọ́mì ló ṣì ń skó dùn wọn pé kán ti ẹ̀jọ́ kí n lọ fún six months yẹn torí ambition torí torí. ṣé mi ò sọ fún yín the other time tí mò ń sọ lọ́jọ́ yẹn ipe àjò ojú owó lọ ìwọ ń ṣe ló hán yín mọ́ mi tó ń bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ jákujáku ṣé bóun ló ṣẹlẹ̀ tán yẹn sìn òun ló ti ṣẹlẹ̀ tẹ́tí rí yẹn sometimes ìgbà mi kẹ́sọ́ love sí yàn kẹ́sọ́ kí ẹ̀ ó wà very very important now look at where you are kí ló fẹ́ ṣe é sìn kí ló fẹ́ ṣe. Eh, ok nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ni mọ́mí àti dáàdi sọ sọ́rọ̀ tó wà yẹn. ṣígbà tí mo sọ̀rọ̀ ń sìn yóò sí bíbá yẹn mo wish to win reaction dáàdi dáàdi yarí tán ni dáàdi ò gbà o mo sì tún tiẹ̀ ṣe ń pẹ̀ tí wọn pé kán tiẹ̀ jọ kí n tiẹ̀ lọ at least kí n tiẹ̀ wọ́n bẹ̀ for that six months ẹ mo mọ̀ pé torí ambition dáàdi dáàdi yarí ni. mo understand but dáàdi ẹ náà ló sọ wípé ọ̀rọ̀ tó bá ṣe ti ilẹ̀ ló ń gbé. ẹ so kí ni wọ́n fi pé ó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ló fi pò fà. I don't know. You don't know. I don't know. mo ti ẹ̀ mọ̀. bọ́tínú ó sọ fún mi nígbà kan pẹ̀lú lórí fóònù pé bọ̀bọ́ yẹn ni pé torí o ṣáájú pé kí wọn náà wá feel pain àwọn abẹ́rẹ́ sí olóòmọ̀ you don't know what ikọ́ tó ṣe yẹn ló fi ló fi bá ẹ fà á báyìí. ṣé nǹkan tó wáyé kó request fún nìyẹn ni kí wá gbé pẹ̀lú ẹ fún six months. wo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ O mọ nǹkan tẹ̀mí máa sọ fún ẹ sìn bàbá yìí ni pé kó wá lò six months one two three four five thirty thirty thirty times six kò pẹ́ tó ti lọ báyìí ó ti dé wàá kàn lọ ṣe kọ́ọ̀sì ń bó ṣe sọ̀rọ̀ máa lọ ṣe kọ́ọ̀sì ń just like that. eléyìí ló ń pè ní abánidá kò ní bá ní débẹ̀ ìka ni ẹ́ you are very wicked ó kọ́ máa sọ̀rọ̀ jàùjàù jẹ́rẹ́ta ìbú ìwọ náà ti lọ náà ṣó easy ni kó lọ jókòó ti stranger for six months. lockdown reloaded ló fẹ́ lọ sùn. wo ọlọ́wà bá yín yanjú ẹ̀ sọ fún dádì ẹ máa lọ bẹ̀ wọ́n náà ni ẹ wá àwọn àgbàlagbà ní fámìlì yín tẹ máa lọ bẹ̀ àwọn. ẹjọ ẹ má bínú mò ń bọ̀ o ah, kí ló ṣẹlẹ̀ ah, bẹ́ẹ̀ ṣe ń kan ẹ̀pẹ̀lẹ́ ah, bẹ́ẹ̀ ṣe ń kan géètì mò ń sọ fún yín pé mò ń bọ̀ sọ́wọ́n iná lẹ́fi kan géètì tó ń dún tó yẹn láti bo ẹjọ́ ta lẹ bèrè. ọ̀gá ẹ̀ tó níbi tó gbà ẹ́ síṣẹ́ ni mo fẹ́ rí. pàdé ẹ ní mánà àbáṣe báyọ̀ sọ̀rọ̀ ẹ jọ mi ò mọ̀ yín rí ẹ kàṣà ìdíwọ́ bí ẹ lọ́gàá mi tó níbi ẹ mọ̀ pé èmi lọ́gàá and o ò lè nílé pẹ̀lú bó ṣe rí ìnà. kí báwo mo ṣe rí ok tí bá jẹ́ lasman mi ò lè wọkọ̀ súnmù lasman ò lè mọ́ àti gbé aṣọ yìí kí ló fi yàtọ̀ sásọ níbí. anima ni ẹ tó bá kí n ṣe anima ò ní sọ pé òun lónìí lé pẹ̀lú bó ṣe rí jọ ẹni tó nílé ni mo fẹ́ rí má rò mí lẹ́jọ́. ẹjọ yẹ lẹ́jọ́ ẹ má fẹjọ́ pa mí èmi gan lẹ́jọ́ lọ́wọ́ o tí irun ojú yín dàbí wáìpà mọ́tò àmọ́ ní mi ò mọ̀ yín ẹ kàn ṣàyédé wọ bíbá ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ta lẹ̀ yín gangan gbọ́lẹ̀ tiwa. wọ́n mi ò ní táìmì ò bẹ́ rojọ́ ẹni tó gbà sílẹ̀ ni mo fẹ́ rí. tí n bá waste time ẹ̀yin náà má waste ọ̀ lásìkò mi mo ní mi ò mọ̀ yín rí ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àkíní ah, gbogbo yẹn ná. torí mi gan ò mọ mi ò mọ ẹ rí mi ò dẹ̀ fẹ́ mọ̀ ẹ ọ̀gá ẹ tó nílé tó gbà ẹ síṣẹ́ ni mo fẹ́ rí. ẹẹ ọ̀gá mi lè fẹ́ rí àbí mo ní kò sí ẹ ẹ ń talẹ̀ yín gan. à ah, sá. ó ti tó jẹ́kẹ́ ni yẹn wọlé. ṣé ẹ mọ wọn ni sá. anima. ẹ pẹ̀lẹ́. fù. ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́ fíìsì wọ́n rówó ra tọ́pù wọ́n rówó ra sòkò. hi mr bar báwo lọ̀rọ̀ yẹn ṣe dún létí ẹ̀ like o, fẹ́ kí n máa wá gbé pẹ̀lú ẹ̀ oh now i understand so that is the reason tí àwọn parents mi ṣe offer any huge something tó dẹ̀ sọ pé o gbà tó ṣe reject gbogbo offers yẹn ṣe fẹ́ ràn relationship mi ni don't be heartless o lè gain anything nínú ẹ̀ tí wọ́n ní kí n máa gbé lọ́dọ̀ ẹ̀ náà kí ló fẹ́ gain nínú ẹ̀ ẹ tó dẹ̀ mọ̀ pé mo ń plan wedding mi ahead. ṣé o ti sọ̀rọ̀ tán. mo ò ní sọ̀rọ̀ tán mo kàn yẹ kó mọ bó ṣe ń lọ ni yọ náà ṣe nǹkan tó ń sọ ní brain náà oh, kò mọ́ pọlọ dání rárá kí wọ́n máa gbé pẹ̀lú ẹ̀ do you well with you mo ní mo fe gain. yes. o máa gain a lot. really. yes torí ìwọ o sọ mi di tí mo ṣe dà yìí. o wá wò pé ọkùnrin dá báyìí kó má lẹ́sẹ̀ jọ sọ fún obìnrin wo ló expect kó dúró. it wasn't intentional. it's not my business intentional or not it's not my business okay so wọ́n ti fi hàn pé o lè lọ márì ìwà àtọkọ ẹ jọ máa máa gbé lọ́kọ láya èmi á wà ní ìbànújẹ́ ayérayé ibo ló ti fẹ́ ṣẹlẹ̀ oh. it is not done jẹ́ wá sọ fún ẹ tó bá mọ̀ pé o léèyàn àbí fámìlì léèyàn ẹ mọ̀yàn o ní láti wá síbí báyìí àtọ jẹ́ ká pàdé court tó bá mọ̀ pé o fẹ́ dúró o fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ jẹ́ ká pàdé court. oh now i understand o kàn fẹ́ choose láti wà atlas ni àbí ok kò sí problem. ẹ òkèlè eh, òkèlè wá ah. sórí arábìnrin tí ó ṣe bálabàlá ń sìn any day tó bá tún rí ọ tó bá wọn kò ṣe fún kí n ṣe nǹkan bẹ́ẹ̀ ni tó bá wá sínú géètì tó náà fẹ́ wọlé kò tó bá wọn kò ṣe. ìtàn tó bá wọn kì í ṣe fún tó bá wọn kì í ṣe fún ẹran òfófó ń sẹ ẹni ò jẹrìí ibi tẹ ẹran mi dé máa jẹ níbẹ̀ máa wọn débi pé wọn bá ti bí wọn nìkan padà máa ra kọ́ńdọ̀ wọn débi kò fẹ́ làwọn yẹ wọn tún máa rú pé àwa àwa wọn wà tì. Tinúkẹ́ ah, ṣé ṣe pé wọ́n ti ń pẹ́ báyìí sọ́jà ti ń kẹ́. yes sir. ẹ̀ṣẹ́ ìgbàgbé. kéde ẹ. àwọn àlejò tá à ń retí ni wọ́n ti wà lọ́nà wọn ní pẹ́ débi o. àwọn àlejò. Ah, ah. láti bọ̀. Ah, ṣé bí mo ṣàlàyé fún yín láàárọ̀ yìí. obìnrin òde o àlàyé àwọn àlejò wo. tí mo sọ fún yín láàárọ̀ yìí. ni pé orí ibi bí ọkọ ọkọ ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn dáadáa wé wọn ní pẹ́ débí. sórí ìdúró mi tí mo dúró sí mi tí mo rán sí wáìnì nítorí pé mi ò tí receive call ibi tí mo lọ rẹ ah, ah. tí n bá ti receive call yẹn bá ti lè wọlé. Ah, ọmọ egun jọ bí egun máa ti re London àṣebí mo sọ fún yín ìwọ náà pé ibo ló ti dé. ìwọ ní ibà ẹ̀wọ̀n ní pẹ́ dé mú. ìwọ náà ti wà ní ibà ẹ̀wọ̀n ní pẹ́ dé ẹ má ṣe báyìí. àbí kí lẹ̀ sọ lẹ́nu tó ń dùn yìí ṣé tí àwọn kan bá fẹ́ wá tí wọ́n fẹ́ wá mọ fámìlì ìyàwó wọn àmì àwa ló wá yẹ ká jókòó sílé rẹ̀kẹ̀tẹ̀ ká máa retí àbí àwọn ló yẹ kán ti débí látàárọ̀ pé ókè ṣe ti jí àbẹ́ ti jí àwọn ló yẹ kán jí wà lórí bẹ́ẹ̀. ìwọ náà sáré pé wọn fún bo láti dé ti pè é. bó ló lóun ti dé. ó ti wà nearby. ó ti wà nearby wọ́n ló ti wà nearby sà. dáàdi ó ti wà nearby. it's okay. hello kí ló ń ṣẹlẹ̀ mo retí kọ́ yìí ah. mo ń láti jáde láìpẹ́ yìí. no it's okay it's okay. kò sí problem. okay. àtọ́gbọ́n bá mi wọ́n bá mi sí ah, ah. ah. tó bá pè wọ́n wọ́n lọ bóyá kò pè wọ́n pé kọ́ kúkú fi sọ́jọ́ mi o. ọjọ́ mi kẹ́ ò ní gbẹ́dẹ̀ ẹ bá mi bá dáadé sọ̀rọ̀. èmi ti sọ tèmi ní ṣòun kíchìn kò ní akọ́ débi kọ́ má bà wọ́n o tó bá débi tó bá bá wọn wọn ní ní kílé kan kò sí ètò kẹ́mi bẹ́ẹ̀ bóyá kọ́ fi sọ́jọ́ mi o ọjọ́ tó bá convenient fún wọn. Mr. Tunji ṣe rí ọ̀rọ̀ tí ẹ̀ ń tẹnu mọ́ yìí kò lè work o. yeah kò lè work legally you see ẹ mọ̀ mí lánàá kó tó dé ni ẹ mọ̀ wípé mi ò kí n ṣe ní yamayama mi ò dẹ̀ ní rí dúdú lẹ̀ kí n pè fún yín ní funfun tí èèyàn kan bá wà níbì kan tó bá ń tàn yín àbí tó ń kàn ń try láti. Uh, lọ́gbọ́n fún yín pé ẹ disturb lawyer. ẹ̀ dáadáa it is possible legally irọ́ ló ń pa ọ́ òótọ́ tó jìnnà sí irọ́ pàápàá ni ẹ má jẹ́ ká tiẹ̀ i mean ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀ tí ó yọ ká ga gbómìnira kaná yes ó tọrọ mo sọ fún yín the only thing tí mo fún ìgbìmọ̀ lè ṣe ni wípé tó bá yẹ pé um, you feel like you want her to be around you a máa yọ ọwọ́ lẹ́gà kún bẹ́ẹ̀ ni yeah because tá bá fi ọwọ́ lẹ́gà mú ọ̀rọ̀ yìí pẹ̀lú ohun tẹ́ fẹ́ ṣe yìí ó máa yọ wá lẹ́sẹ̀ lẹ́ o èmi ò dẹ̀ ní bá wà involve. lọ́yà but how kò fẹ́ jọ láti fún mi pé legally kò lè work. kò lè work look at it tá bá try ẹ̀ legally ah àfàìmọ̀ kẹ́ má ṣẹ̀wọ̀n yeah wọn ò ní kí ẹ̀ pẹ̀lú condition yìí tí wọ́n bá fi lè sùn yín lórí ẹ̀ tó charge yín <laughs> tó bá tẹ̀ ground yín bill gan-an ẹ máa visit court lẹ́mẹ̀wàá lórí ọ̀rọ̀ yìí ta ló dẹ̀ fẹ́ máa tìyín lọ tìyín bọ̀ please just don't don't don't stress yourself the only thing I think I can do is máa lọ bóyá máa lọ rí máa bó mi ṣe máa ṣáà school there you know I will, I will, I will find something to do about it. Mr. Tunji mo ń fìhùn pé ẹ motives lórí gbogbo nǹkan tẹ ẹ fẹ́ ṣe. no what are you saying motives bíi ti báwo ṣe pé tẹ́sí ẹ̀ bá pé ló máa ní motives ṣe ní lady mo kò fẹ́ kó wá ní kókò tí kò feel nǹkan tí mo feel because she's not remorseful about it o sọ̀yọ́ di báyìí o lè ń ṣayé tiẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kódà náà kàn ṣayé ń ṣe everything èmi dẹ̀ wá sí ibẹ̀ yìí mo wà for I don't know how long I'm going to be like this so I don't have any motive yàrá tiẹ̀ fún yàrá tó máa ma sùn mi máa ma sùn yàrá ọ̀tọ̀ a kò máa ma ríra kó kò máa rí mi tí mo ṣe ń ṣe kó náà feel nǹkan tí mo feel for just that period of time that's what I want. ẹ̀rẹ̀ máa fún ní opportunity láti máa lọ sẹ́ni To tó bá fẹ́ lọ. tí kò ṣàmà padà wá kó ṣàmà rí mi kó tí mo fẹ́ okay if that is the case I will. I'll see what I can do. I'll, I'll see what I can do. o <sighs> ṣe tinú o ṣe gan um, jẹ́ ká lọ jẹun. Yeah? Can you please let me be? problem ẹ̀ náà ṣájọ jẹun pọ̀ lánàá ni àbí kí ni ìpàdé rẹ̀ àta sí wíńtà ṣíjọba máa jẹun pọ̀ ní dining mind yourself. ṣé ṣé nǹkan tí mo sọ náà pọ̀ jù ni ṣé bí wọ́n lo set table mo dẹ̀ ní kájọ jẹun mo dẹ̀ sọ̀rọ̀ sí mi tó tó yẹn. ṣígbà tí mo wá set table yẹn tí mi kájọ jẹun pọ̀ tó bá ti rédíò ọ̀dọ̀ lọ jẹun tiẹ̀. ó dá mi ò jẹun mọ́. ẹ tó bá jẹun bí ni ò pa ẹ̀.

Yes, yes. Màá ṣe wedding, of course. Nṣe. I'm not joking. How is <laughs> ni náà. now? How is máa ní kó máa ṣe wedding? Babe. Ah, ṣé kò fọ́ ní ni? Kò going to kan him, fọ́ game bẹ́ẹ̀. Géèmù ni náà nǹkan tí mi àti ẹ̀jọ̀ mọ̀ sí ni. Ṣé òun kì í gbowó ni? Ó ṣeré wedding. Mo wedding náà. Wàá dẹ̀ ṣe wà bí wọ́n ṣe wà náà ni àbúrò ọkọ ló jẹ́. Ṣé bí wàá máa gbowó What? torí pé ojú mi ti kàn báyìí o ti believe pé o lè ṣe nǹkan tó bá wú àtẹ̀gbà àbí torí pé mo gbà ṣé torí pé mo gbà pé mo ka ṣe kinní yìí ṣé torí ẹ̀ ló ti ní rí bẹ́ẹ̀ pàṣẹ wedding wò. torí Ọlọ́run nígbà tó ń gba owó o máa ń smile na abo kì smile ṣé kò dùn mọ́ ẹni tá a bá ṣe wedding náà máa jẹ́ pé yẹn máa fi pọ̀ sí now come on. stop <laughs> what do you want me to say why you saying stop. ẹ ṣe òun gbowó àbò gbowó òun gbowó náà.

bó dẹ̀ ṣe olúwọ̀ òun lọ́kọ́ mi ìyàwó ẹ̀. ṣọlá sọ fún mi pé nǹkan tó sọ yẹn irọ́ ni. babe white and àbúrò mi wáyé èso ní ṣe wá. she's not your sister. now ah, èso ní bus stop ẹnu mi ní ah. àwọn mi lọ ni please i'm, I'm sorry. ẹ. <laughs> Eh! tẹ̀lé. why now stop kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹn now mi like nǹkan tó ṣe o mi láìkì ẹ̀ no for real ilé iṣẹ́ bẹ̀rẹ̀ ti tì ní ẹ̀nà owó lè wọlé láti bẹ̀ mọ́. èmi kọ́ ni mo ní pé kó wọlé ọlọ́run ṣe pàjọ wà ń bíbá ẹni kọ́lẹ̀. ẹ mi láìkì ẹ̀ please jẹ́ kí n tẹ̀lé kí ah, tẹ̀lé. Ah, ah, má ṣe bẹ́ẹ̀ tó bá lọ. mo ṣe ń ṣe oúnjẹ kó oorun máa kùn mí lọ́sàn-án ẹ̀rọ kí mi ò láìkì oorun ọ̀sán. ló bá yàn jàǹtà ni. n tí mo tẹ̀lé wọn tí mo ní kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn nù wọ́n kàn já mo ti géètì fún wọn báyìí wọ́n kàn já wọlé lẹ́gbẹ̀ẹ́ mi ni. kí ló ṣe yín wọ́n kàn sàbùsẹ̀kùn wọ́n tiẹ̀ sọ kankan wọ́n sáré bọ̀ lókè ni mo ní kí wọ́n bá wọn pé. ọ̀jẹ̀rẹ̀ yàn kọ̀ọ̀kan tà bóyá òun àtẹ̀yàn kan jọ sọ̀rọ̀ àbọ̀jọ jà bí kọ̀ọ̀kan tà. àwọn o ṣé kí ni mọ́sí ni. ló wá bá mi gbé gbá bá mi gbé. jẹ kó ṣe kíá. No, not fine. reasonable man will see a lady like this. Tó máa I want you to see me as your friend, as your confidant, someone you can talk to. to know everything I told I can't, I can't. You can't. I can't tell you this. Okay, I'm fine, I'm fine, I'm fine. So you're not So you can't tell. So I can't tell you this. I can't. Hold on. Please. I can't. Please, talk to me. I beg you. I don't like you like this. Please, like, change the point. I don't like it. Please. I can't tolerate this. I can't. I can't. I can't. Oh, you can. Shola. Shola. <laughs> Shola, your, your, your boyfriend. You're supposed to be my friend. Shola ti marry. Shola ti marry. Shola never told me. Shola broke my heart. You kò sọ fẹ́ pé òun ti marry. Kò so fún me? Shall I marry. Shall I breaks my heart. Uh, it's okay kí. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè àgbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè àgbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè ṣòtítọ́. òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ òtítọ́ lòun tá a bá dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ ní torílẹ̀-èdè lè òtítọ́ òtítọ́. Remember when I was nobody. When it's going was rough and tough. Anita. Anita, tell me all this thing is not true. Why? Why would you do this to me? Anita, why, why would you do this to me? Anita, báwo ló ṣe máa lóyún mọ́ mi lára? How dare you? Báwo ló ṣe máa lóyún mọ́ mi lára tẹ́lẹ̀ mi máa fún ẹ lóyún kí ni mo ṣe fún ẹ láti dé sáàvélé? kí ló deserve kí ni o deserve anyways ẹlẹ́rù ló lẹ́rù ẹ ṣe kí n sí pé mo ti lóyún so ẹni tó lóyún báyìí ni mo lọ sọ́dọ̀. Anita don't do this to me I beg in the name of God don't do this to me kò kí n ṣe nǹkan tí mo deserve lélẹ́yà Anita Anita don't do this to me I swear Anita don't do this to me báwo ni màá sọ mi pé olóyún fún yàn obìnrin wo ló máa dúró ti ẹ irú ọkùnrin bíi tiẹ̀ irú ọkùnrin má ṣàǹfààní bíi tiẹ̀ obìnrin wo ló máa dúró tiẹ̀. Anita èmi àti ẹjọ mọ̀ nípa gbogbo plans yìí ní náà. ẹ eh, torí pàjọ ọmọ yẹn náà lèmi náà ṣe rò ó dáadáa pé ó dà kó o lè pè mí o ò ní favour mi wọ́n tó ti lè fi mí pa owó. but but ọba ṣàlàyé fún mi pé you don't want to do the game anymore ma ti stop dan kó wàá jẹ́ pé lè ní ní result tí mo máa rí. èrò kó má lè ṣe lárí kankan fún mi because owó tó ti lè máa fi mú owó mi mọ̀ nǹkan tó lè ṣe náà. ok ẹ jà níta. rárá mi sọ̀rọ̀ lè máa lọ síbi tí ibi táyé mi ti máa dá tó ti máa bẹ́tà. Anita you know what màá fẹ́ pẹ̀lú yín yẹn don't worry màá sábàlẹ̀ mi out ah! so I, please just don't go ah! ìwọ nìkan ló kù mí kù. Anita àjọ agree lórí kìíní Anita Anita. méjì mo wá kó fún. mo parọ́parọ́ títí and then the irọ́ ò mi. So it's better to say the truth. It's better to say the truth òtítọ́ òtítọ́ ní gorí. nítorí ogún ọdún tí irọ́ ti ń sáré iwájú ló máa máa bá òtítọ́. mo believe pé irọ́ ló láyé ni mo ṣe ní kájọ máa pa ní end of mo parọ́ mo parọ́ títí títí ẹ̀rùbí tí mo bá yàrá já. Like killing myself right now. Anita! Anita! èdè òtítọ́. òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ ká jẹ́ òtítọ́ lòun tá máa dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ ẹ jọ̀ọ́ mo ń béèrè Mr. Adégòkè Ògúnrẹ̀mí. Mr. Adégòkè Ògúnrẹ̀mí. láti wò. ẹ má bínú wọ́n júwe bíbá ìfún mi ni dóò mo ti wá wọn lọ sáwọn ilé wọn tí mo mọ̀ káàkiri ní ìdérí wọn bẹ èèyàn kan ló wá júwe fún mi pé property wọn náà ní ilé yìí òun ni mo ṣe wá sí bíbá yìí. ẹ dẹ̀ dẹ́ nìyẹn mọ̀ dáadáa inú òun ní láti béèrè. ẹ jẹ́ ẹ dúró ah, ah. ṣebí picture ẹni tí mò ń wá rí àbí kò ń ṣe tó ní ilé ìlélẹ yìí àwọn ní àṣé mo fẹ́ parun. ẹ ṣe. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè lágbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́. Um, kí ni kan tí o sọ pé o fẹ́ rí mi fún tó wà very important um, i'm in the middle of something meeting mo wà so reason tí mo ṣe fún ẹ pé tó bá lè yọjú sí mi lálẹ́ ni i don't mind mo busy gan i'm so sorry hope there's no problem. Um, kò tí mo fẹ́ sọ. what happened. ó le díẹ̀ o. What? Talk to me. Are you okay? She, mọ̀mí sí wa okay? Yes. Àwọn àbúrò ẹ̀ mm, ń kọ́. won't wà okay. So what is the problem? I <laughs> feel sick ni. Oh, ṣé o ti lọ sí hospital? Not ti run test because ó um, lágbè kó jẹ́ malaria or typhoid, you know? Mo wá lọ ṣe test ṣá. Wọ́n wá confirm pé òun mm, ti lóyún. Hmm? mi gbọ́. ó ní mo ti lóyún. Anita. ẹ. o ṣe kí ni. mo lóyún. look at me look at me olóyún jọ fún ta ni. owó ló lóyún náà. ìyàwó rẹ ló lóyún fún Anita are you serious are you serious Wow! congratulations yes i'm excited wow wow <laughs> thank you. you know what àwọn èèyàn ti máa ń sọ pé ni mí wọ́n ní mi ò lè fóbìnrin lóyún wọ́n ní pé mi ò kí n ṣe ẹni tó lè perform tó lè lọ́mọ láyé so ó break gbogbo kọ́sìn yẹn kúrò nínú ayé mi anita you serious are you for real olóyún fún mi ọ oh, olúwa olúwa o èmi máa di ọlọ́mọ láyé látara ẹ are you serious wow wow wow wow kí ni mo fẹ́ ṣe lálẹ́ ní ìtì ẹ̀ mọ́ kò yé mi mọ́ Anita honestly honestly honestly má bà ẹ́ jẹ́ honestly má bà ẹ́ jẹ́ okay you, you, you know what you are going to do for now now sori meeting tí mo wà yẹn I have to cancel it right now right now <laughs> màá wá lọ ṣe kí ni màá lọ tọ́ ọ̀pọ̀ ẹ̀ you are not going home tonight o oh. really yes you are not going home oya oya oya oya let's go I love you baby I love you so much. <laughs> Hmm. gbogbo àlàyé tẹ ṣe kò sí yàtọ̀ ìwà ọkọ mi ni ẹ sọ yẹn gẹ́nẹ́ so kò sírọ́ nínú gbogbo àlàyé tẹ ṣe tó bá jẹ́ òun náà ni ẹ lóyún fún well and good máa gbà yín náà ni mi ní choice. lóòótọ́ àjọ lọ skul àmọ́ ń gbà tá a máa pàdé lọ́jọ́ mẹ́ta yìí ní ọlọ́rìbó lòun amazing to oil and gas tó di pé wá bẹ̀rẹ̀ sí ní gbéra wọn tó di pé òun ló ń rìn ní ìfà mo dẹ̀ ti lọ káàkiri sí àwọn properties tó ní ẹ̀yìn kan gan lójú mi fún ibi báyìí kan gan ni ilé tí wọ́n gbé ní ṣe wá. property Adégòkè ò ní ilé kankan bí kankan o gbogbo ilé tí adégòkè lọ fi wọ̀nyí kò ń ṣẹlẹ̀ adégòkè o adégòkè ò ralẹ̀ rí débi tó fẹ́ yọ block débi tó fẹ́ ṣe foundation kò ní ilé kankan níbi kankan ilé ẹyọ kan ṣo tádégòkè nílé lè adẹ̀rẹ́ǹtì ẹ̀ ni kò ń ṣòun ló kọ èmi ni kan ṣo dẹ̀ níyàwó tádégòkè ní kò níyàwó kankan bí kankan níbi kóyí kóyí kóyí tó ń kó káàkiri náà ló wò fi gbáko ẹ̀ ọmọ kan mo ti mo ti gbọ́ ọ̀bùn ẹjọ́ ẹ̀kọ́ mi adégòkè náà wà fọ́. ẹ wo àbúrò ẹ ló dúró yìí òun ló máa sọ ń pa adégòkè fún yín dáadáa. ẹ ẹ madam ọmọ ti gbọ́ ẹ tí bá ní kí n máa wọlé géètì bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ adàgbà tẹ́lẹ̀ bí a mo ṣe nǹkan tó dáa and picture tí mo tún rí yẹn òun ló yẹ kí n gbà wọlé láti lè wá fún ẹ tí ara yín gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yìí so pé bóyá ẹ̀gbọ́n mi ní ilé kan síbi kan kíní kan síbi kan gbá kan síbi kan irọ́ ni o <laughs> ẹ̀gbọ́n àbọ̀wò kan fúnra rẹ̀. <laughs> ẹ wò ẹ wò ṣé wàá rí ẹṣin wàá nísìn ẹ máa dàtọ ni ìyàwó kan ṣoṣo tí mo mọ̀ ọmọ ẹ̀gbọ́n mi òun ló jókòó yìí tí mo táwọn mọ̀ níyàwó nínú ẹbí wa pé ìyàwó ẹ̀gbọ́n mi ò kóhun rè ọmọ kan ṣoṣo tó dẹ̀ bìrẹ̀ lé so pé oyún kan bì kan ìyàwó kan bì kan kọ́kọ́ gbàgbé ẹnu ní ìtẹ̀wọ́n pé ìfẹ́ jẹ́ àṣùyọ̀ lókun ilé wa tẹ́yìn pé kí mi ṣọ lókun ilé ẹ̀gbọ́n mi ti kú tèmi máa bá tó yín náà kò sí yẹn lè ṣẹlẹ̀ so just you have to go so that's it. Adégòkè fún ẹ kọ̀ọ̀kan. Ah. Adégòkè ti kú. Gbogbo ṣe ń ṣe lọ́dọ̀ tiẹ̀ tó fi sọ ẹ́ di báyìí. Níjọ́ ẹjọ́ ẹ́ ẹ́ ẹ má bínú mo ti gbà ẹ mọ̀ pé mo gbà mo gbà pé ẹ̀yin nìyàwó ẹ̀ ẹ́ mo dẹ̀ lóyún lókè kò sọ fún ẹ kò sọ fún pé kò kó yọjú sí mi mo kò fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ má lè ju ẹ má sọ fún mi kò báwo dáadáa lọ́wọ́ fún mi lóyún ẹjọ́ mo ti gbé máa ní mo ṣe mistake ẹjọ́ torí ọdún. ẹ̀rọ àti sọ̀rọ̀ bí ọmọlúwàbí o. èmi náà bí mo máa lọ sùnkún bíbá yìí. Vamos lá fún mi ti fún ọ látẹnu gate kò ní kó wá ti wọlé kò ti fún ọ̀rọ̀ tó fẹ́ lọ sóbi máa lọ báyìí. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lókè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lókè àgbàlagbà ló máa fi rọ́mọdé jẹ mọ́ akóbá ń lọ wẹlé tó ti rìn gbèrègbèrè wọ kiri òun ti ṣàgbákò bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ so wọn ṣá mo rẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ ẹ̀yin ò ní ìṣe ẹ̀ so má sọ fún mọ́ láti gbàgbé sẹ́yìn pátápátá ojú ọmọ ọdún lẹ́nu má sọ mọ́ ọ̀rọ̀ ló mọ̀ ọ̀rọ̀ mo lọ ìbọn tẹ́tẹ̀rẹ̀ mi pàdé ọjọ́ tí ń gbé ti yẹn ṣùgbọ́n sábẹ́ tí mo gbẹ́ òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ ká jẹ́ òtítọ́ lòun tá a bá dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀lẹ́gẹ̀ òtítọ́ òtítọ́ nítorí lẹ́dẹ̀lẹ́gẹ̀ lágbàlagbà ṣòtítọ́ ó máa fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní torílẹ̀-èdè lékè lálẹ́gbàdàn. Uh, orísun tó ṣe jẹ́ pé drink nìkan ló ń wo ọ̀dà fún ilẹ̀. ìwọ mo ti wá òkè wọn ní òpin ní ní ṣọlá mo ṣì wà bí sóòjò ó jẹ́ àìsàn kúta ní sọ kankan tètè máa lọ. láìpẹ́ torí ọmọ yorùbá dáadáa ni ẹni wèrè nǹkan tí mo tó rí ẹ ó pọ̀ rárá nǹkan tó simple tó dẹ̀ brief uh, nínú campus yìí ló ń wù ẹ́ dáadáa ló stọ́dì ẹ̀ in fact ló over stọ́dì ẹ̀ ló ń pé ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó tún lẹ́kọ̀ọ́ òun ni mo tún wá wo sàmù lọ mo rí pé nínú àwọn um, ladies tí wọ́n máa ń wá sọ́dọ̀ mi tí wọ́n máa ń ṣe lẹ́sìn ó ti fara balẹ̀ in fact ó fara balẹ̀ débi pé nǹkan máa ń tètè yẹ. gòkè mm, mm, ó yá ó yá ó yá ó yá òun mm. kánjú. mi ò sọ pé ó kánjú o farabalẹ̀ díẹ̀díẹ̀ màá máa tó lẹ́sẹsẹ ni téèyàn bá kọ ẹ ní sọ́bjẹ̀tì kan láàrin ìṣẹ́jú márùn-ún ó máa ti pè. ó yá gòkè ó yá sọ nǹkan tó fẹ́ rí mi fún un. ó ti ń lọ jù. mò ń dàgẹ̀. ok mo pe analysis dáa gan kẹ́niyẹn lè mọ ìwúlò bí téèyàn fẹ́ gbà yọ nígbésí ayé ẹ̀ ṣe yọ ní sàn so kí ni mo máa ń wò ní lókè tó bá mọ̀ mí dáadáa ju bó ṣe mọ̀ mí lọ tèmi náà mọ̀ irú àwọn guys kan wà nínú campus wa yìí wọn ní ní ẹ lára wọn máa máa fọwọ́ tí ẹ wọ ẹ níbi ìtọwọ̀ torí pé mo use mo rọ dáadáa. ṣé torí ẹ ló ṣe pé. mo ṣe ń lọ mí tí mo stop ló ti sọ ní ó tẹ̀ ti sọ láwọn èèyàn sọ fún ẹ pé o beautiful. ó ṣe. ó ṣe ẹ ò rẹ sọ́ọ̀rì o beautiful o rẹwà lọ́mọbìnrin so ọ̀kí ni ẹ tó dá yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ hmm, má bínú má bínú díẹ̀ mú kó lè wọ ẹ lára kó lè gẹ̀ẹ́tì ibi tí mo lọ. kì í dán. tó di yẹn sìn wọ́n máa fọwọ́ tiẹ̀ wọ ẹni bíi tọwọ́ ah gòkè ló súnmọ́ gòkè à gòkè ọmọ ògún rẹ̀mí <laughs> má dábà ẹ̀ má yiri ẹ̀ má tọ̀ owó ti yẹn sìn ìyẹn ìkànnì ẹ̀ mẹ́lẹ̀ kejì wá ní àwọn lecturers sórí gbogbo lecturers tó wà nínú campus pátá lọ fẹ́ràn wọn láìpẹ́ torí pé ìyọ̀wé tó mm. mọ̀ bẹ́ẹ̀ mm. so ṣé wàá rí gbogbo àwọn lecturers ẹ̀ pátápátá o ò lè fail course anybody wọn tó bá ti súnmọ́ yes o ti gẹ̀ẹ́tì wọn. ṣé torí ẹ ni ìjókòó wa yá bẹ́ẹ̀. sori torí ibẹ̀ gangan ibi tí mò ń lọ gangan o ti jẹ́ kí n débẹ̀ ibi tí mò ń lọ gangan ni pé kíni àti àjọ máa fẹ́ra wa kò jẹ́ ìyàwó mi so kíni àti ẹjọ́ máa wò. o stupid o stupid sa ṣé torí nǹkan tó ṣe pè mí jókòó lélẹ́yìí ìwọ tó sì ní jọ èlò ló ní lọ́wọ́ kí ló fẹ́ fún mi kí ló fẹ́ ọ̀fà mi tó ń tó sí mi ó wá pè mí ó dá mi jókòó síbi ìbẹ̀rù bá mi rojọ́ òṣì ó sọ pé àwọn lecturer máa máa pàṣẹ mi kinní kan máa máa ṣẹlẹ̀ sí kinní kan má bínú pẹ̀lẹ́ ọmọ honorable láyéláyé ẹ tó bá tún pàdé mi tó sáré gbàbọ̀ mi tó bá rí mi tí mò ń bọ̀ wàá rí nǹkan tí mo máa ṣe fún ẹnu campus useless. hello dawson anita. adégòkè. anita. ògúnrẹ̀mí. anita. wọ́n dá sí àmì ẹ̀fà yẹn seriously sit down sit down sit down sit down sit down sit down ah lè máa wo mi o gbójú sókè ńgbà tó kọjá o mo kàn wọ pé ah, ah, ojú òní rárẹwà kó má ṣe hi who is this beautiful lady hello bá mi pè dámsẹ̀ yẹn mi ò mọ̀ pé wọ ni What are you doing here? Anyways, <laughs> good to see you. Ọ̀rẹ́ mi kan ni mo wá dúró dé ibi báyìí o. Kí lèdìyàn tó wá bá mi pé èèyàn kan ń pè kan pé ah let me just see this person kí n fi ẹ̀yìn wá ìlú wẹ̀dẹ̀. Ah, ah, ah, ah what a small word. Yes o oh, small word mi ì believe pé wọ ni ah ah tọdún wo sọdún wo wow Anita mm. Anita is this you? Yeah. kó <laughs> dẹ̀ máa wò ó um, èmi náà ní meeting kan bíbá pẹ̀lú àwọn politicians mi mm. so because uh, i'm into politics àwa là ń jẹ owó ìlú yìí sí àwa la dẹ̀ ná ìlú yìí àwa là ń tún ìlú yìí at the same time yeah. then uh, i'm into oil and gas as well <laughs> ìyẹn náà ń pè ní elépo ló lérè. the brain you have sef nígbà táwọn screen mm. ìyẹn tí wọn mọ pé billionaire lọ́la lè lè. ní máa padà ya yìnyín yìnyín ìyẹn ni yorùbá sọ pé ọmọ tó bá máa jẹ àṣàm hmm. àti kékeré ló ti máa ṣẹnu ṣàm ṣàm mi ò sọ pé wọn ò kì í ṣe ẹni tó brilliant you wow hmm. of course i know that hmm. ṣé di yẹn but ó jura wọn lọ. Ah. <laughs> anyway um, àwọn ọmọ ń kọ́ ọkàn family nǹkan generally. anyways nípa tọrọ kan yìí i'm still single so kò tí sọ mo ṣe wà bí mo ṣe wà. anita yeah. what are you still waiting for. This can you leave that and how about you so how are you now. I, eh, i'm fine i'm fine i'm good i'm good ah okay okay okay um ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé wàá cancel appointment ẹ̀ torí pé èmi ní meeting kan ní alẹ́ mo dẹ̀ mọ̀ pé meeting our politicians dey lóru lóru so mo wá fẹ́ ká kọ́kọ́ ṣe fàájì ó láwọn ọmọ kan tó wà pẹ̀lú mi tẹ́lẹ̀ wọ́n ṣe lọ ní ṣé yọ sáà hmm. tó mind o lè join mi. Ah. Um, at least for old time's sake, I could need that can reject if <laughs> you hmm. understand. Mm. Uh, so let's okay, just... okay. What do you care for? Um, let me try with um, soft. Ká mu soft. Yá bẹ̀rẹ̀ ah. hard. Jẹ́ ká hard, jẹ́ ká Hey, young lady, cup please, cup, cup, cup, cup, cup, cup. So, is soft díẹ̀, Who wá di díẹ̀, is not hard, eh, so mo kàn nu Bring cup. Thank you. Sori Anita pé mo rí ẹ lálẹ́ yìí, màá five hundred thousand naira. Ah ah, irọ́ ni o. <laughs> Ọ̀rọ̀ mélòó ni mo move. So, bí do máa bá rọ̀ bẹ̀? Màá fún five hundred thousand naira èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ táwọn ò to tó wọ́kọ̀ tó wá rí èmi personally tí mi ò bá náwó lọ́jọ́ kan kó máa dàbí ìgbà tí mo sick ni tí mi ò bá ná owó dànù yàfùnyàfùn ó máa dàbí pórí mi ò pé ni ara máa ń ro mí ni tí mi ò bá náwó máa náwó bí ẹni tẹ́wó ni mi ò rẹ́ ń tẹ́wó mi ò ní máṣíìnì tó fi ń tẹ́wó lè torí tí má ti ná kan tán báyìí ó máa máa wọlé sí i sórí àìná báyìí oh my god oh my god owó ń wọlé ju kéèyàn máa nà nà Anita bá mi náwó mi ọlọ́mọge bá mi náwó mi. ferro. Eu pulo no ferro e. Ah! É! Um. Um. Um. É! Só ideia. ẹ hum ṣe. não bá mexer não náà. At least you do. Mm-hmm. No. But baby, yeah, that's... philosophy. Ọmọ ní choice. No, no, no, only choice. O lè sọ fún mi kí n má lọ náà tó bá mi máa lọ tó bá mi lè lọ so bóyá kí n kúkú dúró mbà yẹn. báwo rẹ lọ ṣùgbọ́n má pé tó máa fi jẹ. báwo ni sísè ẹ̀ máa ẹ ok. Okay, everything ti wa okay. Yes, I'm done. Mo ti fọ mọ́tò rẹ̀ ti clean To clean ẹ̀ dada. Bẹ́ẹ̀ni. Okay. Oya, yeah o oh, sure ló fẹ́ máa lọ. ok. ó mọ iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ìlara ni ṣàròrá rọ́rá wẹ̀sẹ̀ mi. careful àwọn tó fẹ́ ṣe léṣe ni. rọra o rọra o tó bá ṣe wẹ̀lú kòye gbé bàbá ìlú yà. bọ́ọ̀lù ṣe gbé tẹ́lẹ̀ lọ́dẹ̀ tó ń béèrè. ẹ madam ẹ̀yin náà jù wọ́n lápá àwọn yẹn mu. ẹgbẹ́ sí wọ́n jì. ẹgbẹ́ sí wọ́n sẹ́yìn. lẹ̀ ń béèrè. mo ní láti bo ẹ̀ dá mi lóhùn. kí ló dé tó ṣe gàn síra ẹ báyìí kí ló dé tó gàn tó fẹnu ọ̀rá báyìí ò ṣe lẹ́kọ̀ọ́ lé rárá àti rárá kí ló dé pé òbí ẹ tí wọn kọ́ ẹ lẹ́kọ̀ọ́ gidi ó ṣe gàn tó ponú báyìí ìbéèrè ọkọ̀dà tó bínú níbẹ̀ lẹ́ẹ̀kan náà nìyẹn tí mi ò dá ẹ lọ. mo bẹ̀rù tí mo farabalẹ̀ tí mo wọnú lé mi wá tí mo jókòó o tún gbẹ́nu òṣì ẹyẹ bí ọ̀ṣọ̀rọ̀ òjò tún gbé wá sí bíbẹ̀ o béèrè the same thing lọ́wọ́ mi. ṣojú òṣọ̀nà fún ẹni ìbéèrè tó ń bí mí èmi gan ló yẹ kí n máa bi ẹ́ pé ta ni ẹ́ ibo ló ti wá kí ló ń ṣe nínú ilé anyway mi ò wá láti wá bẹ ìwòjọ́ ṣó ti gbọ́. torí o dédé bẹ́fọ̀ lábàtà sí oyè ọ̀bẹ ti jọ́sọ́ mi lè rò pé mo kú ni òrógó ológun dẹ̀bì ti àyà ti ó wọnú lé onílé wá ó bẹ̀rẹ̀ sí í ṣe falafolo o ò mọ bí ilé ṣe jẹ́ o ò mọ bó ṣe tó pọ̀ o ò mọ bó ṣe rí o kàn gbọ́ nílé wọn kàn wá nílé o kàn lọ o kàn bọ̀ ń bí apè nínú ilé onílé o já wèrè rí o wá bí èdè tí mo nílé nínú ilé tí mo ti jìṣẹ́ tí mo ti jìyà o wá bí ní pé ta lèmi mo rò pé o má jìṣà wà á tún máa gbọ́ ọ pé èmi tí mo nílé mo ti dé as you can see mo ti dé padà láti wá take over so tó bá ṣe kí ló ṣe ta ló bà tiẹ̀ jẹ́ ah, ọmọ ẹ̀ márùn ìdìbọn kẹ ó ṣe wá járèdì ni bàbá ìfi replace him right. Hmm. bí mo ti mọ̀ pẹ́ẹ́n. feel pé o kò jáde kúrò láì mi kò lè wọlé at any time tó bá wù ẹ́ ẹ́ kí ni mínì gbogbo kàtìkàtì yẹn o ti lọ o dẹ̀ ti lọ nìyẹn for good so to di common owó chinchili tí mo fi tí mo fi tí mo fi bá ẹ lò mo fi pé o lè ṣe tó ṣe wọ́n o lè lọ and fine o ti lọ nìyẹn kí ló dé tó padà. Ah, ah, ẹrù tó di sí mi níkùn ló gbé mi padà wá. Mm. jẹ̀bi sí wọn níkùn. yes. you must be stupid. oh really. yes you are stupid èmi di ẹrù sí ìwọlé kù let me tell you hmm. ìgbà tó lọ obìnrin alálùbáríkà ti wọnú lè kò lè sí anything tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n. obìnrin alálùbáríkà àánú o disappoint mi gan ni ṣé àrìndì afọ́fúngbẹ́mu ìwèrè kan tó ń sunkún bọ́ọ̀lù bí àrìndì báyìí tó ti kó gbogbo ẹrù ẹ̀ bọ́ta ṣé o ṣé o rí kó ti tẹ́lẹ̀ o ti kó jáde lọ ni oh. ah, ọ̀rọ̀ mélòó mo ti bá sọ tí wèrè tó kó jáde lọ ṣóbìnrin nìyẹn ni. Ah Oh, see, see, see, see. I am back. I'm back for good. Èmi ni ìyàwó ẹ. Anybody, anybody ò lè gba àyè mi lọ́dọ̀ ẹ̀. Ìyàwó ni ìwẹ̀. Ṣé ìyàwó ni ìwẹ̀? Sọ fún mi, ṣé ìyàwó ni ẹ? Ah, Sọ́wọ́ ná gidi ni ẹ ò ṣe ìyàwó ṣé èèyàn tí èèyàn lè fi yọ̀ngàn níta. Wo. Ìyàwó mi nìyẹn. Ah, kò sí wàhálà. O lè lè máa sọ̀rọ̀ kàtìkàtì sí ìyàwó mi anyhow. Kò sí wàhálà. Okay? sórí iṣẹ́ sọ fún ẹ gbogbo games ẹ yẹn kò jẹ mímọ́ kò jẹ mímọ́ àtọ̀ ó máa jẹ́ kí n sọ fún ẹ o atlas lórí èlò small money ló jọ ẹ lójú òfin ìgbò ti gbowó lè lọ right. sí wàhálà. kí ni màá jẹ́ ó lọ. ah no see let me tell you at this point i want you to leave my house and never come back. Leave where? I don't want to see you again in my life. Excuse me, Mr. Okay, Ma okay, I'm going nowhere òkèlè ó jẹ́ fara ẹ̀ balẹ̀ ó jẹ́ fara ẹ̀ balẹ̀ ààrẹ ìdí tó kúkú pè níyàwó ẹ̀ yẹn ti bínú lọ ẹ ṣé máa ma dáṣà ayé rẹ. shut up ah, ah, ọ̀gá ẹ̀fọ́ ẹ̀mọ ìdẹ́bìrì fún kọ́láwà bí mo ṣe rí wọn tọ́jú mo ní à ẹ̀yin tẹ́ wú lọ wọ́n tún para òwúbọ̀ náà ni mo rí pé ẹni lọ ló bọ̀ ọ̀rọ̀ yín dọ́gbùdọ́gbù ni o nígbà tó tún dé mo ní à sọ́gà ló ní kiri ọ̀gá ẹ̀fọ́ jẹ̀ parọ́ àyíká kan fi oyún bí àwọn àdégbòdú àbí p square ìkan gbúdọ̀ jáde inú àwọn òbí. òkèlè eléyìí ò ṣàyèrè okay i'm not joking with you and you jẹ́ sọ fún ẹ sórí gbogbo game tó ń play èmi ti mọ yeah gbogbo tó ṣe ń play ẹ̀ kiri tó ń lọ kiri tó ń ṣe bálabàla kiri gbogbo ẹ̀ mo ti mọ so rubbish to dì sínú tó fi hàn pé yẹn it's better you take it off and get out of my house okay okele. ẹ kò sí àyè eré sìn sórí woman tó jókòó yìí wò dáadáa mo ní kó wò mo rí wọn àwọn ìyàwó yín ni. good ó ṣe ìyàwó mi ó lè jẹ ìyàwó tó pẹ́ àkí ẹ mi ò kí ẹ ah, yes ah, mi ò kí ẹ tí wọn wọ sí mo fẹ́ kí o gbé tin yìí out of my house. kí n gbé wọn. gbé kí n ní kúrò nílé mi ìfẹ́ dín mọ́nú ilé ṣùgbọ́n. láì gbé wọn wọ tíátà tí wọ́n ti fẹ́ lé bọ́ọ̀lù mú ní ẹláìsí alágbó ọmọ kí ni ibo ni mo fẹ́ gbé wọn kí ló ṣẹlẹ̀ kí n gbé ni. ẹ máa tẹ ẹ sọ ti ríṣẹ́ sílẹ̀ bò. pé ah, mo ṣeré tí bá rí inú ilé iṣẹ́ ẹ bọ́. ok get up up. o ti rí gbọ́ wọ́n ti já ẹ̀sìn. òde òde. ètò àná ẹ̀mí. do your job. ọmọ àsè èmi ò mọ̀ pọ́n ti já ẹ̀ mo ò bóyá o ṣì gọ̀ bó ṣe gọ̀ tẹ́lẹ̀ ni so o ti rí gbọ́ àbí anyway kò sí wàhálà mo kàn owó ṣe fún ẹni o. ọlọ́run bá ń gbọ́ sórí gbogbo rọ́bìṣì tó ń sọ jáde lẹ́nu yìí wọn ò kí bá mi dánwó ẹ̀wò bó ṣe wà yìí mo lè discipline ẹ̀ màlíkà àwọn tèmi kọ́ bá mi discipline ẹ̀ nicely ọlọ́run bá ń gbọ́ ọlọ́run ṣe òkú lẹ́sẹ̀ ó ti gbà yín pààrọ̀ ni ẹ́ máa discipline nicely tí ò rẹ̀ sí nǹkan kan tó wà tẹ̀yìn ẹ̀ yọ bọ́n mú kan wá wò ó náà pé òkè ọmọ mi náà ni ẹ́ ọmọ burúkú ẹ ò dẹ̀ ṣe é lé fẹ́kù pàjẹ́ màá kọ́ ṣáà kàn sílẹ̀ àgbókè ìwọ náà ò báàdì ò gẹ́ẹ̀tì gbà tí mo wà pẹ̀lú ò báàdì ò náìsì sí mi yà at least five million naira tó fún mi láti mo mọ nǹkan tí mo fi ṣe wọn akọ́rò yẹn mú ẹ láàrin máa ṣe ṣiṣẹ́ lẹ̀ ẹlẹ́dàá ṣe ẹlẹ́dàá já fún ẹ ṣẹlẹ́dàá tẹ máa máa ronú ni ṣẹlẹ́dàá tẹ máa oh, wọ ẹ̀rọ ni ṣẹlẹ́dàá tẹ oh, máa wọ ẹ̀rọ sí ẹ̀rọ ni òfò ṣòro pẹ́lẹ́dàá tẹ̀mí òwò oh, active ni àbọ̀ dẹ̀ lélẹ̀ máa lọ máa lọ jábọ̀ kọjá éèdì ẹ̀ máa dànù. òkèlè jẹ́ kí ni kò lé anyway nǹkan tẹ́mi kàn mọ́ ni pé ṣe ìgbà tọ́lọ̀ ti ṣàwọn ní ìyàwó kejì ìjọ. wàá ti máa gbọ́. Ah, ẹ ẹ jọ ẹ má bínú o àbí mò ń sùn ṣé bí wọ́n ṣe ń bímọ ní labour room nìyẹn ni àbáwò. please gbé gbogbo rọ́bìṣì kúrò nílé mi. ẹ jọ téèyàn bá tẹ̀bẹ́ bímọ náà ṣé àǹkárá ló yẹ kó bí ni ẹ̀ẹ́dẹ̀ sáré bímọ no blood no kiri. òròpó orí ti ẹ burú ìgbà tí ìyá ẹ máa bí ẹ ṣáǹkárá náà bí àbó ń ṣe é. òkèlè ṣe wúmà yìí ọ̀lẹ́ni kúrò lẹ́mi sísìn. ọ̀gbẹ́ni gbẹ́nu dákẹ́jà rẹ tó bá pariwo òṣì tó pariwo ránù ònìyàn arọ ní òòlè dídé òòlè mú àtọ́ bá wù mí mo lè fi ẹ́ dàbí tó wà yẹn. o ní nǹkan tó lè ṣe náà. mo lọ́lọ́. o lọ́lọ́. yes. ọ̀dẹ̀ ọlọ́run wá dàbà no ó yá ọlọ́run ẹ̀dà. ọlọ́run ẹ̀dà. kí ló lè ṣe wọ́n kà yé dùn. wọ́n kà yé dùn. What can you do? Okay, can I? Dagini ko le. What can you do? Okay, do your job mọ́ One minute. Take this thing out of my house. Èmi ò mọ̀ pé ẹ bá lọ gba aṣọ ọ̀gá ẹ wò aṣọ ah, ẹ wò aṣọ tó máa ń kọ̀ ọ̀hún sàkàlẹ̀ ẹ̀kọ́ sá àárín gbígbà Okay, get out! Get out! òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lèkè àgbàlagbà ju òtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè. sẹ́nu kásán mo mọ̀ pò ń bínú ni má bínú tó o bá tiẹ̀ gbọ́ ti ẹnu mi ná kó tó dín kó lọ. Yeah. Túnjí. yes. ó máa very very heartless o. Ah. gbogbo ṣe ń plead bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tó ṣẹlẹ̀ so o kàn choose láti break heart mi ni. so o ní ẹni tó ń fẹ́ débi pé ẹnìyẹn ti lóyún tó heavy bẹ́ẹ̀ yẹn o ò dé sọ anything fún mi. fúnlákẹ́mi ò lóyún o ó ń parọ́ ni ó lè béèrè lọ́wọ́ òkèlè ó ṣojú ẹ̀ tó fa aṣọ yọ líkùn ẹ̀ fún wa ó kọ́ ìparọ́ lásán ni. Hmm. can you imagine láì ṣe movie oyún tí mo fi ojú ara mi rí ló sọ pé oyún aṣọ ni. a ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ mi ṣáà lè wá parọ́ fún ẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀. mo lè believe it because ẹni tí mo rí yẹn kò ń ṣe ẹni tó lè parọ́ because ẹni tó ras ni ṣe ló ń sọ̀rọ̀ bí ọmọ ọ̀tá so mo ò rí nírẹ̀ tó ní mánà débi pé ó máa parọ́ fún ẹ. ó ti sọ̀rọ̀ tán ọmọ ọ̀tá náà ni táwọn ọmọ ọ̀tá ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n jẹ́ wá ah, tinubu àtúnṣe ṣe báyìí oníkò lè parọ́ ṣé mi mo wá lè parọ́ fún ẹ. Túnjí ṣọlá ìkara ẹ tó bá ń láìka ara ẹ̀ tètè sọ fún ààrẹ mú kó gbé ẹ jáde ń bí torí popsi mi ò tiẹ̀ ní fẹ́ rí ẹ̀mí tó wà yẹn rárá pẹ̀lú bóyá choose láti break out mi tó ó lè ṣe anything fún ẹ so ọ̀rọ̀ akúrò ń bí báyìí. no no tinú tinú àrẹ̀mú ti lọ. ẹ ẹ ṣe rí ọ̀ka nǹkan tó ṣẹlẹ̀ ní ìfẹ́ kẹfì ṣèbí mi. yes ìwà tí wọ́n wù yẹn ìwọ obìnrin bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún yín ẹ má rò rárá èyí tó jà jù wọn náà láti ṣe láti wá ládùúgbò course tẹ́yìn náà ti make táwọn náà lè rí tí wọn lè pìkẹ́ wá ṣe wáyé náà ló da sùúrù fẹ́ kẹ́ni. ó ti wọlé kò gbọ́n kò gùn kan tá à ń sọ nǹkan tí mò ń sọ kò kò kò fèsì kò bílíìfù mi. ọ̀gá yín lè ń sọ̀rọ̀ báyìí obìnrin la pé kò rí ti láti convince wọn ẹ̀yin má wọrí pẹ̀lú sùúrù yín ẹ máa rí pé ẹ̀yin lè máa padà wìn. mo nígbàgbọ́sẹ̀. ó ti wọlé yìí ẹ fi wọ́n lẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí yín ẹ má wọrí ẹ jẹ́ ká máa lọ ṣe gbọ́. ṣe ṣì wà wọ́n jù. ṣebí mo ṣe yan kádàrá mi rèé ṣebí mo ṣe yan kádàrá mi rèé a ò ní fọ̀rọ̀ lọ a ò ní fojú jọ òkúta fẹ̀yìn tí ìyẹn ò gbani dúró ojú ayé rèé lóde òṣèré alábàárò mi má ṣe báyìí ṣebí mo ṣe yan kádàrá mi rèé ṣé bí mo ṣe yan kádàrá mi rèé a ò rẹ́ni fọ̀rọ̀ lọ a ò rẹ́ni fojú jọ òpó ta fẹ̀yìn tì ìyẹn ò bá ní dúró ojú ayé rèé lóde òṣèré alábàárọ̀ mi má ṣe báyìí. Oh mi ò Mr. Tuji, lọ́yà. irú kílẹ̀ ṣe iná wáyé tẹ̀ ṣe máa jẹ́ kó lọ. ẹ ẹ tẹ ń sọ̀rọ̀ báyìí mi ì sí nílé yìí olóyè burúkú ex girlfriend mi wèrè rádaràda yẹn ló kọ wá sílé lónà òun lóyún meanwhile oyún tó ní fake ni aṣọ ló dì síbẹ̀ you know so I was not around òun ló jẹ́ kí ìyàwó mi ìyàwó gidi lọ fake ni fake aṣọ ló dì síbẹ̀ mo ṣe pé mo jọ lọ bẹ́ẹ̀ náà mi náà fẹ́ kó lọ mi tiẹ̀ mo gbà tó lọ ẹ̀wò tẹ́lẹ̀ náà mo ṣe pè yín torí ẹni tó mà ti wáyé onúlọ̀gùn òun ló mà ti lọ ẹ̀. ọkọ um, tó ṣẹlẹ̀ ni pé èmi náà personally ìròyìn ayọ̀ kan ni mo wà. oh really? yes àwọn yorùbá dẹ̀ sọ pé tí igi bá rí lókè tó kí ẹ̀ la máa kọ́kọ́ yan kúrò. good news tó mo mú wá ni wípé mo ti rí àwọn tó máa ń ṣe ẹsẹ̀ tó dẹ̀ máa ṣe ẹsẹ̀ yín tẹ́ máa fi dìde. Take ẹ̀dẹ̀ máa fi rìn. lọ́yà are you serious? I am very serious. pé màá fi ẹsẹ̀ mi méjèèjì rìn. orí mm-hmm. ah. before and after me, I read nǹkan tí mo sọ kò kí n ṣe bí a ń kọ́ wa polówó See, fún mi tí mo fi wò wípé okay I think yeah. the client need thank you I, sorry I, I, can, I can walk again. you will very well. you will walk. Uh, thank you thank yeah, you <laughs> that's thank you that's, that's thank right. you don't stress yourself o. no no I'm ṣebí mo ṣe yan kádàrá mi rèé a ò rẹ́ni fọ̀rọ̀ lọ a ò rẹ́ni fojú jọ òkúta fẹ̀yìn tí èèyàn ò gbani dúró ojú ayé rèé lóde òṣẹ́ rí alábàárò mi má ṣe bá. lọ́ọ̀yà so kò kí n ṣe pé court ló send letter sí dáàdi mi so àjọ ọmọ yẹn àti túnjí nìkan tẹ ṣe so bẹ́ẹ̀ yẹ gbogbo bẹ́ẹ̀ ṣe scold mi tó pé kí n ṣe nǹkan tí túnjí fẹ́ pé kí n má bàa bishop sí mi jẹ́ so plan work ni oh my goodness inú ẹ̀dá máa jìn o tó bá yẹ pé mo rí nǹkan tó wà nínú iṣẹ́ o pé mo máa ṣe nǹkan tẹ́ ní kí n ṣe ni. ẹ eh, ọ madam ẹ má bínú ẹ má rí mi bí èèyàn burúkú o ẹ jọ torí Ọlọ́run mi ò ń ṣe èèyàn burúkú situation nǹkan tó wà nílẹ̀ òun ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe yẹn. Ah, nǹkan tó ṣe yẹn ti pọ̀ jù náà. ẹ má bí ẹ má bí ẹ jókòó ẹ jókòó. Um, ṣẹ́rí ọlọ́run yìí àtúrí ìkànṣe kan ni ìgbà míì máa wà a máa rò wípé nǹkan tá à ń ṣe yìí ó máa bù wá lọ́wọ́ àbó máa dá wàhálà lẹ́sìn wa lọ́rùn kọ́lọ́n dẹ̀ change ẹ̀ fún wa kó sọ wípé òun fẹ́ nǹkan tó dáa láti bẹ̀ òun fẹ́ yọ nǹkan tó dáa láti bẹ̀ nǹkan tí mo fi ń gbé ó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn. Eh, ṣe mọ̀ wípé nǹkan mi làwa plan nǹkan mi dẹ̀ ni ọlọ́run ní pé kó máa ṣẹlẹ̀ inú ẹ̀ wò ó sìn ìbá pé ẹ̀yin méjèèjì look at the chemistry to build ẹ̀yin eh, eh, náà wo alágbàkọ tí ẹ sọ story ẹ fún wa ẹni táyé ẹ ti yẹ kọ́ ló máa jẹ́ kí a bá rìn ẹ wo gbogbo nǹkan tó fojú yín rí òun náà the same thing ẹni tóun náà bá dòwò pọ̀ ayé ẹ̀ ti jábọ́ ọlọ́run kan lò mí ó gbẹ́nu mi sọ̀rọ̀ ni because mi ò kí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o mi ò ṣe lọ́ọ̀yà rádaràdà rárá ọlọ́run kan gbẹ́nu mi sọ̀rọ̀ láti mú ìrẹ́pọ̀ yìí jáde ni i am sorry ẹ má bínú. but it's fine lóòótọ́ lẹ sọ pé ire máa ń wà nínú ibi ibi dẹ̀ máa ń wà nínú ire dẹ̀ náà ìkànṣe kan lọ́lọ́run But gbogbo explanation tẹ fún mi yìí sí túnjí ò now, náà túnjí kan remain the same ni kò rìn kò ṣe anything. <laughs> Oh, majestically, my brother. <laughs> wow. Just, just, just walk majestically. Do anyhow. Do anyhow. Do anyhow. Do anyhow. Oh, Lord, thank you very much. Thank you. Thank you. Thank fine now. Yes, babe, I'm not fair. Babe, come kò má bínú. Anything tí bá ti ṣe fún ẹ, jọ̀ọ́. Tabichi, má bínú. It's fine, it's fine. Ó ṣe mí àtọ̀, ó ṣe mí àtọ̀. Kọ̀mí kọ̀mí. Ẹ jọ ẹ máa ní wípé mo interrupt yín. Ẹ jẹ́ kí mi máa lọ sí ìṣẹ̀gbọ́. Eh, wọ́n ní tí ọkọ bá ti mojú àyàtọ̀, alárinà ṣe kí ni lọ́ọ̀yà <laughs> lọ́ọ̀yà. ẹ jẹ́ kí èmi tètè máa lọ. lọ́lọ́. madam ẹ̀jọ́ ààrẹ. lọ́ọ̀yà ó dàbọ̀. ó dàbọ̀. Bàtújì. the lọ́lọ́. okay thank you. ọlọ́run ṣe o. wọ́n ti gẹ̀rọ. thank you Jesus. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè lágbàlagbà ju òtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́. òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gorílẹ̀-èdè lékè àgbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ nítorí lédè lédè ṣòtítọ́. òtítọ́ o òtítọ́ o lórúkọ méjì ẹ jẹ́ ká ṣòtítọ́ lóhun tá a bá dáwọ́ wa lé òtítọ́ òtítọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ o ṣòtítọ́. ṣòtítọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè àgbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè ṣòtítọ́. aya ṣòtítọ́ ò ní ilé ọkọ rẹ̀. má ṣe báwọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ò ó ba ìwà rere jẹ́. má ṣe ṣìnà nílé ọkọ o ìwà tí ó dáa ni. òtítọ́ òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè òtítọ́ òtítọ́ ní gborílẹ̀-èdè lékè kágbàlagbà ṣòtítọ́ kó má fi rọ́mọdé jẹ mọ́ òtítọ́ sòtítọ́ nítorí lédè lékè sòtítọ́. ìdílé tó bá tòrò.